وعلى آل بيتي وعلى أزواج وذريتي كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيتي وعلى أزواج وذريتي كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقفكم وباردا الله سبحانه وتعالى وباتوتكم أقوجكم وأني أرويكم à ń bẹ ọba náà tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká adẹ́ ń bẹ̀ díẹ̀ tá bá ṣe kọ́ bá ṣe ṣe ní púpọ̀ kọ́ wá gbà lọ́wọ́ wa kó ká bá níbi tó lérè kọ́ má dàlú àláyà. kí ni òǹkà ọjọ́ oṣù ojú ọ̀run lẹ́nu oníníjọ́ kẹfà oṣù Rajab tó ń túmọ̀ sí pé Ramadan nìsín kò tó ṣù méjì mà ń tó sí pé ọba adẹ́dàdẹ́ pé àkíyèsí wá sí kankan ó ní inna fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar la ayati li ulil albab dájúdájú látara dídá tí òun ọba adẹ́dà dá sánmà àti ilẹ̀ àti yìí òru padà sí ọ̀sán àmì ńlá ni fún ẹni tó bá nílà káyì. nígbà wo ni agbààwẹ̀ kan náà omi ìlú tún ti ń na ń yìí là ń nàgàwò yìí kí lọ́ba abẹ́rẹ́ dà sọ̀rọ̀ ó ní òru ọ̀mà gbé ọjọ́ mi ní gbígbé mi tó jẹ́ pé àwa tá à ń bẹnu rẹ̀ àti ẹ̀mí mà lásìkò yóò ti máa lọ wọ́n ní tí ló gbogbo àti ìtàn yọ́ máa gbèrè yọ́ máa gbèrè ìgbà tí ọmọ sọ fún mi wípé ah tí ẹni lọ hákọ̀ lẹ́nu normally ṣe mọ́tò à ń kásùbà ọ̀dùnmọ́ wọn pé ah, tí wọ́n bá kásùbà ẹ̀rẹ́ bá ṣe máa sọ tí màá tún padà lọ lẹ́nu tí mi bá padà lọ lẹ́nu tí wọ́n bá dúró sí táwọn ẹrú ọlọ́run ọba ti dé tí wọ́n bá fi nǹkan kan ìdúró méjì tàbí wá sí fáwọn sẹ́yìn tí mo bá ń dúró dé wọn bí tí kò ní jẹ́bàá lẹ́jọ́ fún wọn ó lè ń kúkú kí nítòsí kí n padà lé mo fi padà lé ǹjẹ́ kí n rárá dúró kí n wo tíra kan tàbí kejì lẹ́ni àbúmọ́rẹ́mù tí ó ti dé o ó ní èmi fẹ́ gán ọ̀kadà mi ní jẹ́jẹ́ tẹ́lẹ̀ torí mọ́tò wúwa ọ̀rọ̀ mi lọ́rùn ọlọ́dídé ta tábàrá ń wo gbogbo ẹ̀ léèrè bí àwàdà ilẹ̀ fẹ́ ṣúná kì wá ṣe yẹn nìkan àwọn èèyàn wà táwọn náà ń jẹ̀ran Ramadan tí ń bọ̀ yìí wọ́n ti jáde láyé níjẹta ọ̀kan nínú àwọn bàbá wa bàbá ọmọ ìyá wa Ibrahim Fashola bàbá dáadáa ẹ̀dá dáadáa wọn tó bá ti gbé iṣu kadé tó bá ti ní súnà yẹn bàbá yẹn sọ pé tó bá ti ní súnà yẹn wọ́n tolerate ẹ̀ pẹ̀lú súnà súnà tó ló ń gbé wa bó ti ẹ̀ pé kìí ṣóun làkọ́ bíi. wọ́n fi sí lọ́dọ̀ torí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà ń jẹ́ ẹ̀ràn wípé kí Ramadan kọ bá wọn láyé torí oríire ńlá ni kí Ramadan bá yẹn láyé ìkẹ́ ńlá ni ló fi jẹ́ pé àwọn ẹni rí tán kọjá lọ wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba ni wọ́n lọ́wọ́n ọba jẹ́ Ramadan ò bá wa láyé o torí game changer ní nígbèsè ayé yẹn yóò sọ gbogbo ẹ̀ di yóò yí padà yóò yí gbogbo ẹ̀ padà sí ọ̀tún ní ti dáadáa nísìn Ramadan débi pé kí ni hátà kò fà àti kíláàpù Yahudi kẹfẹ́rí ni wọ́n àti mú ẹ́ sáǹtì wọn. níbí instance ọmọ ìyá wa ló travel ọwọ́ ń transit ní Jordan ọwọ́ á ah, nínú Ramadan oyin ní transist ìjọ méjì jọ mẹ́ta ọwọ́ á jáde ti kí tàràwù báyìí ọwọ́ á nìkan nínú jàlábíà ìyẹn wá fẹ́wọ́ sí ibi tó irun lọ ń fẹ́ ó ní bẹ́ẹ̀ ó ní lọ ó dẹ̀ tẹ̀lé ẹni yẹn ẹni tó rí yẹn òun ló líìdì irun irun rẹ̀ tó kí kìrá rẹ̀ mẹ́wàá gbẹ̀yìn yẹn kódà transit tó ní ìdì gan máa ṣẹlẹ̀ bá ń bẹ̀ kó tó di pé ó mú bọ̀n ọwọ́ àjọ ìdì ó gba àdírẹ́sì rẹ̀ wípé aláàmì bíbélò ẹni tó sọ fún wípé kóhùn ká lọ kóhùn ká lọ síbi tóhùn ó ti kí tàràwí aláàmì bẹ́ẹ̀ ni ọ̀sà gbé tọ́ba ó ń gbà tí ó sí ìgbà tóhùn ó lọ kóhùn ó yọjú sí i ọba lọ yọjú sí ah, ìgbà tó débẹ̀ wọ́n kọ́ fọ́n wò pé sẹ́ni ìrìn sá torí wọ́n bá láàrin àwọn obìnrin rẹ̀ àwọn obìnrin oníhòòhò toríṣiríṣi ọwọ́ ah, àyàlẹ́nu òun dẹ̀ ti rí ọmọ ẹ̀yà ìlú ọ̀kan ọ̀sẹ̀ wọ́n sì pé mo wà ń bí olóyìn àìlẹ́nu bó ṣe rí onífẹ̀ẹ́ olóhùn ìṣe mùsùlùmí yahudi lòun yahudi lòun bọ̀tà àwọn òbí àwọn ti sọ fáwọn wípé gbogbo ohun táwọn bá ń fẹ́ káwọn páàkì ọ̀pọ̀ nínú Ramadan pàápàá jùlọ mẹ́wàá gbẹ̀yìn yẹn káwọn má fi ṣeré káwọn máa dìde lóhùn láti fi bẹ̀ lọ́hùn. ọwọ́ ma ya bọ́ kì í ṣe yẹn nìkan ọmọ ya wa hajj akóredé tí wọ́n jẹ wọ́n ṣiṣẹ́ ní ẹ́rísánà àti nàìjíríà nísìn ní rẹ̀ fún wọn ní gbogbo wa lórí dáadáa ó tẹ̀ ó ní Israel lòun lọ lòun bá bá Yẹhudi kan pàdé inna lillahi wa inna tí ń bá ń ka Qur'an ó gbàgbé abdulbasita musamman pẹ̀lú tẹ̀júwìdì rẹ̀ kì í dẹ́ṣe muslim oníkèyí pé ń kà ó ni o ó ní wá òpin kan mọ̀ àwọn wá bẹ̀rẹ̀ láti nǹkan bí ẹ̀yìn ṣáì àṣùbá tó bá wọn bẹ̀ ṣùgbọ́n inú àlọ́ ọba adẹ́dà ọgbà fìlàmù kásùbá tó dùn ìyẹn tó ń kọ́ ló fi jẹ́ pé ìkẹ́ ńlá ì tọ́ba adẹ́dà ti pọ́n wa lé tí ìṣe mímọ̀ sí wa kí ni in tó pàtàkì jù táàkì dúpẹ́ fún ọba adẹ́dà lórí ìkẹ́ ì kí ni ká tẹ̀lé ká ṣe é bó ṣe fi ọmọ òjìṣẹ́ lásìlá ọ̀sọ́lá ká máa mẹ́sọ̀ tún mẹ́sọ̀ sí ká ṣe bẹ́ẹ̀ torí kí ló jíṣẹ́ lásìlá ọ̀sọ́lá mọ́ ọni tẹ̀rọ̀tukùn ẹ̀lẹ̀ máa jẹ́ tó bẹ̀ẹ̀dá lẹ́lù ha kànà hàrì ha láyé zíwò ánì ha ilẹ̀ hàrì ọkọ̀mọ̀kọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam mo fi ń sí ojú òpópónà rú tó mọ́lẹ̀ rokoṣo tí a mọ̀ púpọ̀ náà ní tọrọ rẹ̀ ojú ọ̀nà tàǹgbà ibi tó mọ́lẹ̀ òru rẹ̀ bí ọ̀sán rẹ̀ náà ló ṣe mọ́lẹ̀ kí ló jíṣẹ́ náà sọ́lá sọ́nà wá sọ ní ẹnìkan ò ní kó pópó náà ẹni pam tí ó rí òdòdó tí ó ní tẹ̀lé torí kí ni ọba ń ṣàlàyé fún máa fọ̀rọ̀ tí wọ́n kí àti nǹkan nínú tíra lábúlà láì ṣe àlàyé rẹ̀ yékéyéké ṣé kí sọ ẹ̀rẹ́ kí n fún rẹ̀ lábúlà n'i ó kọ̀ wípé kọ̀ǹtínà tó bá ní ẹnu kókóló tá a lè rí inú rẹ̀ ká má mú nínú rẹ̀ directly kí ni ká a fẹ́ mu omi tàbí nǹkan rẹ̀ ká wá bí kọ́ọ̀pù kan ká dà síná nítorí wà nínú kọ́ọ̀pù yẹn tá a dà sí ni ká má mu. ọ̀kan nínú wọn ìfẹ́ mùsùlùmí ọ̀rọ̀ fẹ́ mùsùlùmí mà ní. kọ́ra mọ́tínà ní wọ́n sẹ̀ǹdì ẹ̀ wọ́n wà online sọ. ibi tó ti wá lékún mu tiẹ̀ jáwò mọ̀tínà tí wọ́n fi sínú plastic bottle ìsàlẹ̀ rẹ̀ ló bá rí nǹkan ọ̀run lọ́kọ̀tì tí ń yọ̀ nítorí ọkọ̀ yẹ ó ṣe yìí nígbà wọ́n mọ̀tínà yóò yọ̀ lẹ́nu. lọba jà lọba rí nǹkan lọ́kọ̀ tí nísàlẹ̀ ọwọ́ àmì ẹ ṣọ́ra o tá a bá fẹ́ òun ni wá ń sọ wípé ẹ ṣọ́ra o tá a bá mú sọ ọrọ ta ni ọ̀rọ̀ ọba adẹ́dà máa ń ṣe ìgbẹ̀tí ibn Hajar al-Asqalani rahimahullah mọ̀tàwáṣà tó fẹ́ máa ṣàlàyé lórí hadisi tó hadisi dọ́wà ní sọ́yí Bukhari ó many things lè wà níbò nǹkan lè wà nínú ìsàlẹ̀ kínú nǹkan mọ́mọ́ ó lè kejì ibi tí òǹgbẹ́rẹ́ máa gbé ọ bó ṣe ń gbé ọ lórí kọ́ kesho ikilo wani fali ya zari lalina yi khalifuna an amrihi an tusiba fitna aw yusiba na azabun alim ikilo ni fun wani to ba ya pa si to jise sa salam so pe kisi tina ma balaye o in to fe se ti na ara ni ma e ja se bayi ma se bayi well o le ma wo pe eh haramu ni abi makruh ó lè má jẹ́ haram kọjá makuru but ivu ìjẹ́ haram ní pé ivu ó lè jẹ́ ìyá níjọ́ makuru ó lè jẹ́ òní wípé fìtínà ọba mẹ́sẹ̀lẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ omi nínú àwọn omi àwọn notable companies ni wọ́n ṣe hadith yẹn wá sí lọ́kàn but wọ́n wò wípé tẹ́mà nígbà míì kìí ṣe pé èèyàn ò mọ nǹkan but yóò ṣe ní tí ó yàpa sí ní tó mọ̀ yẹn torí ìdí kan àdékejì wọ́n bá wò pé kóun ó dààmú bẹ́ẹ̀ jàre ó ti ń dààmú lọ ó wá fìdí kankan nínú ẹ lẹ́nu rẹ̀ lọ́ba tú ṣáà tó bá ń bẹ̀. àkúfọ́ ògbò wọ́n lọ́ọ̀hì àkúfọ́ ògbò àdìsí yẹn wá jẹun nínú ọpọlọ rẹ̀ pé ọ́nà ah! nítorí iṣẹ́ ni o tó ń bá gbélé ìní ìnísìn kí bá fi jẹ́ pé mùsùlùmí yóò máa ṣọ́ra ni ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣe kílẹ̀ rí rẹ̀ bó ní ṣe ṣe tí ó fi bá tó jíṣẹ́ náà sílá rẹ̀ sọ́lá torí pé kí ni sàárè wa àpótí ń tá a bá fọwọ́ wa tì síwájú láyé ní ká tó lọ lọ́ba adẹ́dàbí sọ yí pé fọlíyàn tó náà máa qaddamat le rọ́dẹ̀ nìyí kí gbogbo ẹ̀mí kọ́ máa yẹ̀ wò kí ní tì síwájú fúnjọ́ ọ̀la fúnjọ́ ọ̀la wo nínú sàárè torí kí ló yíṣẹ́ lásìlá àlàsílà ń tá a bá ti dénú sàárè tó bá jẹ́ nire lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ́ kílẹ̀ ó gbòòrò fún un tán nínú sàárè rẹ̀ èèyàn kan jáde sí tó jẹ́ aláwọ̀ tó dáa tó jẹ́ pé rírí rẹ̀ gan yóò mú dùnnú báyà yóò wá béèrè lọ́wọ́ rẹ̀ jó jó màmí á mi mà ọ́ òkú ó sọnù sàárè pé á ìmà ọ́ ẹnìyàn wà sọ fún pé èmi nífẹ̀ẹ́ rí rẹ tó ń ṣe láyé mo wá pátínà rẹ ni mo wá kí ọ sun orí o ọba àti gbogbo ìgbésẹ̀ ayé rẹ sọ fún òkúńgbọ ọba lọ tán pé kó sun orí o tí ọba ti ń tí ó yanjú tó tẹ̀lé lánàá tọ́nà ọba tí wọ́n jìkan náà bá sọ́nà wallahi kò ní sùn rí. ṣùgbọ́n tó bá jẹ́ yẹn kéèyàn ni tí ò rí mú láyé tí ò tó tó bá ti di wípé ilẹ̀ wọ́n gbé sínú sàárè ìtàn ọba adẹ́dẹ̀ oníkílẹ̀ ò fún ma ńgbà alẹ̀ bá fún ma tán èèyàn tó jẹ́ pé rírí rẹ̀ gan yọba yẹn ló jẹ́ yóò yọ sí yọ àbílẹ̀ rẹ̀ ìjọ máa ohun ọ̀ma ọ̀ oníṣẹ́ ibi rẹ̀ tó ń ṣe láyé òun ti dé wá bọ́ nísìn lálejò ló fi jẹ́ pé mùsùlùmí máa ń sọ gbogbo ohun tí ń bá ń ṣe ni torí wípé póò tí ẹ̀ gbà pé ọba adẹ́dà ń bẹ o tó fi ṣe imán kí ni nẹ́sìn à ń padà àlọ́ ọba àlọ́ jábọ̀ òní nẹ́sìn ọba adẹ́dà wà bẹ́ẹ̀ tọ́nà bá dẹ́dà bá aṣáálọ̀ bá alọ̀ jábọ̀ tó kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣe kí ni láti tún ẹ̀mí rẹ̀ ṣe bá dẹ́dà wá júwe fún àwọn wo ló ní làákàyè ní alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim ويتفكرون في ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار àwọn tó jẹ́ pé gbogbo kọ́ndíṣàn tí wọ́n bá wà wọ́n ń ti rántí ọba dẹ́dà kí ló gún tó pàtàkì jù tó jìṣẹ́ náà sàásílà ń fi lọ́lẹ̀ fún ọ rí ìyàwótì rántí ọba dẹ́dà ọ̀fẹ́ sùn ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì ọ̀fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ kò gbogbo ẹ̀ yàtọ̀ sí general zikir kọ́ ọmọ àmà ń gbogbo ìgbà yìí ọba adẹ́dà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń o èèyàn gbọ́dọ̀ máa operating system yẹn ọ gbọ́dọ̀ máa wà sound ní gbogbo ìgbà ọ̀fẹ́ jẹun kí ló ìtumọ̀ máa faratna nù fil kitabi min shay'in àti nǹkan kan lẹ̀ nínú tíra nǹkan kan láì sí àlàyé rẹ̀ yékéyéké débi wípé ọwọ́ afẹ́ sùn kí ló ṣiṣẹ́ náà sọ náà sọ nípa oorun ó ní ànáwó akùnmọ́ọ̀t ọmọ àyà kú òun lo oorun tó oorun bá ti dé àtọ́nà bàbá jíyàn ló kí ni ìbòdíyà ìjọ tí ẹni tó bẹ́ẹ̀ fún ó ṣe kí ni ó ṣe yọ ṣàlùwàlà àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ńgbọ́ ọba ṣe nínú àwọn àdúgbò tó ṣe kí ni aláàmọ̀ wọjá tó wọjẹ́ ilẹ̀ wọjẹ́ ilẹ̀ wọ́n náà wọ́n ni mo dojúkọ báyìí o ẹni tó bá dojú kọ bá rẹ̀ sọ pé ń kọjá lọ mo ti kọ̀yìn sáyé o lámàlìjà wàlà mọ́njà níǹkà ilà ilẹ̀ kò sẹ́ni tí mo lè sáde o kò sẹ́ni tó lè gbà mí o àfiwọ́ bá dẹ́dà o oorun ni mo fẹ́ sùn tó bá já sọ̀hún gbà mí lẹ́rù tó o bá wá jí mi padà jí mi padà pẹ̀lú gbàgbọ́. Sọ̀rọ̀ pé afẹ́sùnú lóòótọ́ ẹnu ò lè sọ̀rọ̀ mọ́sùn máa jẹ́ gíní àti sọ àsọ́ọ́lẹ̀ àti ṣe àṣẹ́lẹ̀ tààrà tó fẹ́ jí gíní wọn. Bísíníkà láhùnmá, bàbá fẹ́sùn, àmúntù, wáhàyà, ìwọ́n náà mọ̀ bá pẹ̀lú ọkọ̀ rẹ ni mo fẹ́ jáde láyé ní ìsìn ò, ọkọ̀ rẹ náà ní ìdẹ̀ ti jí ò bàbá tún jí ń gọ́ kó tí ẹ̀tẹ̀ ọ̀dí bá sàlùwà lápáàpá alhamdulillah alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur so zikiri ọba adẹ́ta ọ̀rọ̀ àyàn ní fún mùsùlùmí gbogbo gbà wọ́n máa jẹ́ kó rìn nínú ọkàn pé à anytime ló lè já sọ́hùn tá a bá wà bí náà ńgbà tí ò ti ìjà sọ́run kí ni ká ṣe ká gbìyànjú láti mú lò ọba dẹ́nà sọ fún wa wípé ẹ̀dẹ̀tẹ̀ ṣòro rẹ̀ ìndàlọ́ ìsìlá aṣọ́rọ̀ṣà òǹkà oṣù ojú ọ̀run lọ́dọ̀ ọba adẹ́dà ò méjìlá nínú àwọn oṣù wáwẹ̀ mẹ́rin wà ń bẹ̀ ṣùrùt oṣù ọ̀wọ̀ ni wọ́n kí lọ́ba rẹ̀ rà ní ká má ṣe nù rẹ̀ ó ní àgbọ́dọ̀ ṣàbòsí àgbọ́dọ̀ ṣàbòsí sórí ara wa àgbọ́dọ̀ ṣàbòsí sọ́mọlàkejì àgbọ́dọ̀ ṣe kí ni àgbọ́dọ̀ ṣe dáadáa sórí ara wa àgbọ́dọ̀ ṣe dáadáa sọ́mọlàkejì kí ni dáadáa tó pàtàkì láyé tẹ́dà gbọ́dọ̀ ṣe tawkiki tawhid wal iman wọ́n ní kọ́gbọ́ bá adẹ́dàgbọ́ wọ́n wà ohun ọ̀kan wá síbí lásán ọba wà tó dáwọ̀ ọ̀kan ṣoṣo dẹ̀ ni kọ́gbọ́ náà mọ̀ ọba gbọ́ kó dẹ̀ mọ̀ pé ọ̀kan ṣoṣo ni. tílé ìlú bá ti ṣẹlẹ̀ òun lọ́ba aṣòfin o ó kàn lè decide kó sọ gbogbo ń tọ́ bá wù ọ lóṣèlú. ẹni tó bá ní bó ṣe wù lòun ó ṣe nǹkan bí ò ṣe wù lọ́rọ̀ rẹ̀ ọjà sí. hátà níbi sallallahu alaihi wa alihi wa wa sallam sójìṣẹ́ ṣe nǹkan wù láà kí bá kọ́kọ́ sọ ó ní ń tíkọ́ ánìlà hàwà kì í tiẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu gan sọ arábìnrin kan wá bó jíṣẹ́ lọ́sọ̀lọ́ àlàsọ́lá mọ́ ní ọkọ mi ń pè ẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá ní ọkọ rẹ̀ wò ṣé ètò ní dúdú nínú ẹyin jú rẹ̀ yẹn ó ní ọkọ mi ò ní dúdú nínú ẹyin jú rẹ̀ o òjíṣẹ́ lọ́sọ̀lá ní sẹ́dá kan wà tó jẹ́ pé kò sí dúdú nínú ẹyin jú rẹ̀ tí ọ̀gá ní sí dúdú nínú ẹyin jú rẹ̀ ṣé yóò rí rẹ̀ abàdà ẹ̀fẹ̀ nú pẹ̀lú kiri pẹ̀lú òdodo musulumi èyí sọ̀kan sọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́sọ̀ yí irọ́ ó purọ́ ó wá sọ pé rárá ni o rárá mùsùlùmí èyí fi èké ìjọba ṣeré. láàrin tí kwani láwà kìí sọ̀rọ̀ fẹ́ kí wá ṣe gbogbo ògbà ìrántí dátùn máa ṣe gbogbo ògbà ní gbogbo ìgbésẹ̀ wa ọ̀kẹ́ nínú méjì ni ó jà sí tí ọ̀bá já sí mẹ́rẹ́ jàpá lè jẹ́ ọwọ́ wa láti dá wù ọmọ àlìjẹ́nà wù ọmọ nẹ́rẹ̀ ń tọ́rọ̀ rẹ̀ ọ̀bá já sálìjẹ́nà yóò sí gbogbo ń tọ́ ṣe á lé ní ẹni tí máa ń ṣèrántí rẹ̀ ń gbogbo ìgbà yàwá yà náà o torí pé innaka man tudkhila an-nara faqad akhzaytahu tọ́rẹ́ nìkẹ́ni tó ọba mú wọ náà ó ti yẹpẹrẹ rẹ̀ àlìjẹ́nà tó jẹ́ pé ibú rẹ̀ bí sánmà àti lẹ́lẹ̀ ni ọ̀wà níbùgbé kankan bẹ̀ àti náà àsúnà lọ́wọ́ ní màlúwọ́kì ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra tó fi jẹ́ pé èyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòjíṣẹ́ lọ́sọ̀rọ̀ sọ pé malkhafa adlaja ẹni tí bá ń páyè ewu yóò lọ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa man adlaja balaka almanzila ẹni tó bá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò dèbì tí ń lọ òjíṣẹ́ lábẹ́ àṣálà wa sọ pé iná sílẹ̀ àtọ̀lọ́hì ọ̀rọ̀ àdíyẹ̀tù ọjà tó bá dẹ́dà fẹ́ tàfáwà ẹ̀dá rẹ̀ ọwọ́n o iná sílẹ̀ àtọ̀lọ́hì àjẹ́nà ọjà yẹn làlìjẹ́nà tó fẹ́ tà kọmọdítì tó bá lòjíṣẹ́ lọ́sọ̀ àṣọ́lá fi ń sọ wípé ẹni tó bá gbèrò láti ṣe rere dáadáa rẹ̀ ní o fẹ́ ṣe nítorí tọ́nà ọba ó ní àdì ọkàn rẹ̀ ṣùgbọ́n kò rí ṣe kò wá rí ṣe kí ló ń ṣe lára sọ́nà sọ kì í nìkan gbèrò láti ṣèbàjẹ́ bọ́yọ́gbọ́ wà sí bọ́yọ́gbọ́ kìlọ̀ ah, ah, mo sílẹ̀ torí ọlọ́run ọba yọ́gbẹ̀láàdà ọwá ń gbèrò láti ṣe dáadáa ọwá àríṣe minimum reward jẹ́ ó gbà onímẹ́wàá tí ìmánì rẹ̀ bá ṣe rinlẹ̀ sí ó lè fi 700 nílọ́po ìlọ́po àti tí ò níye Islam tó bá wá ń ṣe aburú tó fẹ́ ṣeun ẹ̀ṣẹ̀ kan ṣoṣo láàkàn fún tó bá rẹ̀ ti túbá ọba rẹ̀ ló mú kó mẹ́ ni àwọn ẹni retí ẹ̀ fi kọjá lọ sọ pé oṣù Rajab oṣù ọ̀wọ̀ òjíṣẹ́ lọ́sọ̀ ní òun nìkan ló dá nínú àwọn oṣù ọ̀wọ̀ èwo ló tẹ̀lé zulqada èwo ló tún tẹ̀lé zulqada zulhijja oṣù àjì oṣù zulhijja èwo ló tún tẹ̀lé muharram ó ní mẹ́ta tẹ̀léra wọn ni ọ̀kan dáwà èyí tó dáwà yẹn olùṣùtà wà nù rẹ̀. ìbádà kan pé báyìí ni ká ṣe wò nínú oṣù yìí òfin tó fi lọ́lẹ̀ yìí pé ẹgbà àwẹ̀ ẹ̀sìn dáadáa báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí kò sí kí ló túmọ̀ sí gbogbo ẹ̀rẹ́ gbọ́dọ̀ sí. nígbà tó bá dẹ́gà ní ẹ mọ́ ṣàbòsí nínú rẹ̀ kí ló wá ní kẹ́sìn ẹ̀sìn dáadáa nínú rẹ̀. kí ni dáadáa àkọ́kọ́ tí a gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú oṣù sọ́rọ̀ àwọn ènìyàn tí a kọjá lọ kí ni wọ́n sọ ń wọ́n ní oṣù Rajab oṣù gbọ́n oṣù Ṣàbán oṣù gbomi sí kó fi lè wù dáadáa oṣù Ramadan oṣù harvest a máa kéré oko ni nínú sura Ramadan wọn wá fi máa bá wọn wọn tí ò gbìn kankan nínú oṣù rájà dípò pé yóò wẹ̀ tiẹ̀ nínú oṣù Sha'ban kí ló fẹ́ ká nínú oṣù Ramadan ṣé Ramadan ọ̀sẹ̀ lè gbé kúrò mara tẹ́lẹ̀ tó ti bá ọ̀rùn ṣé Ramadan tọrọ ọ̀nbá tí ò ti mára tẹ́lẹ̀ ìpé ọ̀n gba monday ọ̀n gba thursday ọ̀n gba mẹ́ta nínú oṣù ojú ọ̀run tààrí tàbí ọ̀n gba ọ̀n gbà kan sí alátiwà attuned to submission to Almighty Allah subhanahu wa ta'ala ọkàfẹ́ mú lóbi kọ̀pọ̀ fífù mọ́tò kan tó bá fẹ́ sáà tẹ̀rẹ̀ kí lọ́kọ̀ọ́kọ́ ṣe náà lọ́kọ̀ọ́kọ́ rẹ̀ bẹ̀rẹ̀ àbíbẹ̀kọ́ tó bá rẹ̀fẹ̀ lọ́sẹ̀ tó wá máa ló mú tó bá ní kó sí kó mú lẹ́sì kí ní ọ̀sẹ̀ yóò ṣe pẹ̀kẹ̀ pẹ̀kẹ̀ pẹ̀kẹ̀ ṣùgbọ́n ara tí ń yúzù máa bọ̀ díẹ̀díẹ̀ ó ti ń yúzù máa ó ti ń yúzù máa ìtumọ̀ tí wọ́n sọ̀nà ìbàbára ọlọ́run ọ̀bẹ̀ èèyàn ọgbọ́dọ̀ wà ní gbogbo ìgbà but nínú oṣù tọba adẹ́dà ní ẹ má tàbò sínú rẹ̀ o nínú oṣù ọwàjọ́ omúná lọ́kà rẹ̀ dáadáa yàtọ̀ sí pé kẹ́yìn ẹ̀ṣẹ̀ bọ̀ kí ni tọ́lọ́wọ́ bá dẹ̀dẹ̀ máa tuntun fẹ́ bínú síyàn kéde ìdílé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò hàn olúwa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kí ni ìṣe dáadáa tó kìí dẹ̀wò ẹ̀yin tẹ́ bá ṣe ní opportunity bọ́yá yà àbí bàbá wa ọlọ́ọ̀bá yà rẹ̀ nínú oṣù i love you yóò kọ́kọ́ tún wò náà àbí wọ́n sọ wáyé kalẹ̀ fún torí tóun ti bọ́ba adẹ́dà ṣe kẹwàá tó lásìkò yìí mélòó nínú wa ní ń lò kẹwàá ní ti tẹ́lẹ̀ o lè gbóhùn àwọn òbí torí pé àti travel lọ́sọ́dọ̀ wọn kò rọrùn bọ̀ sí ìsìn kan tó o fẹ́ máa gbúrò wọn ní àìmọye ìgbà lóòjọ́ gbúrò wọn àwọn òníwà láti gbúrò wọn ní wàhálà whatsapp wọn ní wàhálà telegram àní sápẹ̀ nìkan kí n gbọ́rọ̀ tọ́ ọ bá rà lé wọn lọ́wọ́ tọ́ ń dẹ́rìn tọ́ ń sẹ́ndì bí ṣe five hundred naira ní lóṣù fún sínú rẹ̀ wọ́n ló ń tẹ̀wọ̀n gbogbo gbà mọ́kànlé gbóhùn yìí ni mọ́kànlé kí n sọ fún yín ni pé mommy i love you daddy i love you ọmọ tọ́jú ọ̀nà gbólóhùn kan tí ó kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ gbólóhùn yùn tọ́ ọ gbogbo ní ayé rẹ̀ ṣiṣẹ́ tọ́ ọ rí gbọ́ o lè má jèrè wọ́n wọ́ salamu alaikum dadi mo ní kí n sára mọ̀ sí ni ẹ pẹ̀ fún wa dáadáa wọ́n lọ́ọ̀fún lágbájá ọlọ́ọ̀fún gbogbo àwọn ọmọ rẹ̀ ní ọ̀lọ́ òwò náà ìjọba lẹ́nu rẹ̀ tó o bá bí ẹgbẹ̀rún ọmọ tí gbogbo wọn ọ̀fẹ́ràn rẹ̀ tí wọ́n dá ọ̀rùn kí láǹfààní ọmọ tó bí sọmọ tí ọ̀fẹ́ràn rẹ̀ ló tí ó ṣàdúrà fún bàbá lọ́jà rí àìmọ́lé wọlé ṣọ́kọ̀ tí wà lẹ́ni tí kọ́kọ́ tí wà lẹ́ni kì í ṣe èèyàn nìkan tọ́ ọ̀bá mọ́ tí ìyá àti bàbá fẹ́ ni gift òìsọmárì ìgbé dájú it ètò ààrẹ báyìí ọláìkì bàtà pam mọ́mí mi ọláìkì agbòrú báyìí ọwá àti àdéhìdìdé lójijì wọ́n kà ní kí wọ́n á kí ní mo mọ̀ pé ẹ̀ máa ń láàkì irú aago báyìí iná mo wá fún un kí ni ìdí tá a fi bẹ̀rẹ̀ pẹ̀lú tiwọn Islam ẹni tó bá lẹ jù láà máa ń kọ́kọ́ mójútó ta ló lẹ jù nínú àwọn méjèèjì ìyá ni òjíṣẹ́ lára sọ́lá lọ pé ó mọ́ka ó mọ́ka ó mọ́ka tó máa bá ka tí mo bá ní nǹkan sáadé ìdè bí ara ní tí mo bá ní nǹkan sáadé ń fún òjíṣẹ́ lára sọ́nà ní ìyá rẹ̀ tí mo bá tún ní ní nǹkan òní ìyá rẹ̀ tí mo bá tún ní nǹkan òjíṣẹ́ lára ní ìyá rẹ̀ kó tó kan bàbá. Táwọn Yorùbá bí sọ pé ìran mẹ́ta ní sin obìnrin. Òbí ó sìn torí òjíṣẹ́ lára sọ́nà ní tọ́ ọba ní wọn lọ́mọ tọ́ wá fún wọn látẹ̀ńṣẹ̀ tó ṣe dáadáa sí wọn dáadáa tọ́ tọ́ wọn dáadáa kí ló ṣe lára àtọ́lá ń sọ ó lé mi àtolúwa rẹ̀ bá sì rí nì lọ́n níbo ni wọ́n ti rí bẹ́ẹ̀ níbo ni wọ́n ti rí bẹ́ẹ̀ àlìjẹ́nà kọ̀ tó ọba sọ bá àlìjẹ́nà ìsàlẹ̀ ìsàlẹ̀ nílò ọ̀sán fìrìdáùsù ni torí fìrìdáùsù ló jíṣẹ́ lára tó lámọ̀ wà ó ní pẹ́kípẹ́kí báyìí láàjọ wà náà fìrìdáùsù ọmọbìnrin yẹn Islam They discriminate against ọmọbìnrin rárá a fún ọ ní sound education tó jẹ́ pé anywhere tí wọ́n bá wà wọ́n lè ṣe kí wọ́n lè operate wọ́n lè operate torí pé kí ni iṣẹ́ tí ń bẹ wájú wọn èsẹ kékeré wọ́n ti bí ma kí ẹ tó bí tààlàkọ́ bí wọn tààlàkọ́ bí obìnrin bàrákọ́lá ọkọ̀ ọkọ lórí pẹ́kẹ́ ni àwọn ìran mẹ́ta kan wà àwọn ni wọ́n sọ̀rọ̀ wọ́n dùn mú jù àwọn ilé máa bẹ̀rù wọn pẹ̀lú wọ́n dùn mú ó pìtà àlàkọ́kọ́ ọkùnrin tóbìnrin bá ti ń ṣe dáadáa sí ọkùnrin ọjẹ́ ewu rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ajá tí a bá fajá n'isi nísìn tọ́ hàn tàn májísítọ́bà ara rẹ̀ béèrè oúnjẹ olóúnjẹ táwọn olówó rẹ̀ máa ń fún ti ń kọjá lọ kàdá sí máa kọjá lọ ń jẹ májísítọ́bà ara rẹ̀ má rò pé kò kò stọ́ rẹ̀ ó máa ń tó fóun ní kínní àsìkò tó kọjá yìí jọ́kejì tún ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́sẹ̀ tó bá dúó lẹ́nu ọ̀nà báyìí o ní ó lìdì rẹ̀ wọnú lé olówó rẹ̀ lọ ọkàlẹ̀ máa ó lè máa ṣe hmm, bọ̀jọ́ máa lìdì ẹ̀ lọ torí pé kí ni o ti dá mi síwájú oníkọ́ wa tútù bẹ́ẹ̀ lọ́mọdé gbogbo ìgbà tó bá ẹgbà níjọ́ kan tó ọba wa bàbá láwọn ń sún wọn ò sún o wọn láwọn ò sí nílé wọn wà nílé. so ọkùnrin bí àkọ́bí ọmọ ló fún ìyàwó rẹ̀ ebi inú rẹ̀ ó ní control abẹ́ rẹ̀ ó ní control kí ló yíṣẹ́ lára àtọ́láńtọ́ fọ́lẹ́ni tó bá bá ń tọ́jú kí bẹ láàrin méjèèjì ẹ ẹ̀nù àti tí bẹ láàrin tẹ méjèèjì kí ni ó ní mo garanti àdìsẹ́ náà nítorí ìṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà sọ pé àdámọ́rin wọn wọ́n lè ṣe wọ́n ra wọ̀nra ẹfojú fo wọ́n ra wọ̀nra yẹn ẹfojú fo kò fi jẹ́ pé kí ni kẹ́ẹ̀fì méjì kẹ́ẹ̀sì make use di dáadáa tí ń bẹ rárá àwọn èèyàn torí pé kí ni ṣe bí fúngbà kan lẹ́ni ṣe bí ibi ìṣẹ̀lẹ̀ wa kọ́nà jẹ́ agúnlẹ̀ lè wà láyọ̀ ìgbò alìjẹ́nà yàmì dára láàkírà lẹ́hìyà lẹ́hàyàwá yàmì lẹ́hìyà lẹ́hàyà tó lẹ́hàkìyà lọ́kàrí a ń lò ní láti fi wá ọ̀run ọ̀run wo láti fi wá àlìjẹ́nà ká mọ́ wo náà pèsè náà gbọ́nà ìlú pé mùsùlùmí ẹgbẹ́ tí ó máa jẹ kókó máa wà fámìlì rárá yóò mójútó fámìlì yóò enforce discipline kò ní tó lọ lẹ́ẹ̀kì ìbàjẹ́ bọ̀ kò ní haraasi wọn kọ́ hawa haasi lé wọn lórí là ó ń ṣe dáadáa sí wọn ó ń ṣe dáadáa sí wọn ó fa àwọn mara ẹ̀jẹ̀ yìí nìkan nínú àsìkò tí mùsùlùmí máa ṣọ́jú ó ní wẹ́dà kí ló jíṣẹ́ lọ́dọ̀ àgbọ́lá ń sọ ó ní kò sí iṣẹ́ rẹ̀ tó dáa téèyàn máa ṣe tó tó kéèyàn fọmọlà kejì lómi mu mọ́tàlá gbogbo ẹ̀ wá gbóná ganjanjan bí wẹ́dà mélòó tó kọjá sẹ́yìn ọwọ́ àlọ́ ọlọ́ra pure water tó tutù níwọ̀ntúnwọ̀nsì bí méjì mẹ́ta páàkì páàkì méjì páàkì mẹ́ta ó tó wà ní mọ́sídìdì ní mọ́sídìdì ṣètò mélòó ní bẹ́ẹ̀ páàkì kan twenty okay jára mẹ́wàá páàkì mẹ́wọ́n ẹ̀lú ni two hundred èlò ní ọkọ̀ páàkì kan èlò ní tampen one five one thousand five hundred naira one ah bí wẹ́dà ìṣe yìí ni ẹgbà ẹgbà omi ó rò pé ó ju omi ẹ lọ ní àjọ àti ọ̀sẹ̀ jazakallahu khair tó bá tájú àbá ti di di pé jazakallahu khairan ní tó túmọ̀ tó ní pé ní tí ẹ̀mọ́ tí mo lè sọ nígbà tó yẹ kọ́ bá adẹ́gà ló ní gbogbo dáadáa lọ́dọ̀ gbogbo dáadáa tó ní bá ń sẹ́kùn ìmá lọ àsìkò ní àwọn kan wà ní ìlú mọ́lẹ̀ ìlú alápọ̀nlé ìlú ẹ̀yẹ ìlú yìí ìlú tí dẹ̀jáàlì ò lè wọ̀ níbo lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ sallallahu alaihi wa sallam nígbà tó tútù bá mú yẹn ọkàn máa rí wọn wọ́n máa gbé fúláàkì wọnú haram kí ló rò pé wọ́n ń ṣe gbá tí kò fi wọ́n mara gbogbo tí mu sójú kọ́ọ̀kù kan kúlò yẹn lọ́nà ṣùgbọ́n gbọ́ ọba mú tán ọkàn rí ọ̀pálẹ̀ bákan ó ní ìdí láti sọ pé ẹ ṣàdúrà fún mi <laughs> àdúrà wọn ti gbà torí pé kí ló ti ṣe lára àtọ́lá sọ ó ní nínú tí máa jẹ́ káàdùn èèyàn ó tètè gbà ó ní kéèyàn máa ṣe dáadáa sọ́mọ làkejì tọ́mọ ní oṣù tó ó ní ìtọ́ba ń gbọ́gbẹ́ ẹ má gbàgbé nínú àdúrà yìí ò yẹ di bribery ò ní gbaládà tọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ṣe kìrìsìláà ní ibùsùn ẹ̀mí àjùsọ̀ ṣùgbọ́n ẹgbà lè la ọgbà tọ̀hún ọgbà ti bí ọgbà méjèèjì ara rẹ̀ ní kíláàkì ara rẹ̀ ní káàgbọ́tọ̀ wait nínú àwọn torí wípé kí ni oṣù tá ń bọ̀ rárá pàdé lọ oṣù Ramadan oṣù ọrẹ ni oṣù kónimára ni oṣù àánú ni oṣù kẹrin ẹni tó ń bá ń fẹ́ gbogbo àwọn nǹkan yìí kó náà kọ́kọ́ tì síwájú náà torí pé kí ni àjọ̀gá ìsán nílẹ̀ ìsá ọba adẹ́dà ní òun èéfi bíbí òun èéfi san oore bóun ṣe jẹ́ díẹ̀ tó bá ṣe nínú dáadáa ètò pọ̀ jù yẹn lọ lòun ká mójútó yẹn nínú oṣù kìí ṣe yẹn nìkan a mọ̀ ṣọ́ gbogbo opportunity ẹni tára rẹ̀ ọ̀yá a lọ bẹ̀wò kí lè ṣiṣẹ́ lọ́pàá sọ́nà sọ lórí ẹni bíbẹ̀ ẹni tára rẹ̀ ọ̀yáwó ọlẹ́ni tí yóò lọ bí aláìsàwò ó ní ọ̀gẹ́gẹ́rẹ́ àlìjẹ́nà ní tí rìn kọ́mọ́ tí kù ní ní ìtumà rẹ̀ kọ́mọ́ tí kù ní yóò ti kí ni yóò wà àlìjẹ́nà àdàwò visitation lọ sí àwọn hospital díẹ̀díẹ̀ abilé kí ni wọ́n ní ìtì kí la lè ṣe wọ́n kọ́ lọ rẹpẹtẹ nínú ọ̀fíìtù tó yẹ pé àwọn mùsùlùmí ni wọ́n ìsìláàmù ọ̀sọ́ yìí pé ìrànlọ́wọ́ báyìí ká fi mọ lórí mùsùlùmí ẹgbẹ́ wa nìkan ká ṣe pípọ̀ kásẹ̀ tó wá mọ́ sọ pé ọgọ́rọ̀ wọn ní ìsìn tí wọ́n wà ní àwọn hálì mùsùlùmí ni wọ́n sẹ́ni tí ò di ẹ̀rántí fún wọn ọ̀rà bí ọwọ́ tàbí sí mọ́ṣáláṣí nígbà tó rù mú tó rú mú só ní ọ̀ràn tí ẹni tí ò rí jẹ tí ò rí mú wípé bọ́yá owó tí ẹ̀tọ́ sẹ́pẹ́rẹ́ dùn lọ́wọ́ kó wọn lọ gbé oúnjẹ fún wọn tàbí kó wọn ó tiẹ̀ ti nǹkan bọ̀ wọn lápò ẹni tí ó bá bẹ̀rẹ̀ níbi kékeré kò lè rí ńlá pè ẹni tá a fún ní nǹkan kékeré tí ò dúpẹ́ bá a ṣe pípọ̀ fún gan kò ní dúpẹ́ ẹni tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ò súnmọ́ bá dẹ́dà látara wípé ó ṣe dáadáa fọ́mọ làkejì kò lè rí dáadáa ṣe àmọ́ṣọ́ ilé àbẹ̀tẹ́ wò sẹ́ńtì ọ̀lọ́tọ́ bìtù tí ò bìkítà tí ò ṣe gbogbo èèyàn tí ò lọ bí níta láìsàn tó ní ọ̀nà tẹ́ pọ́ lọ bí lé òun lọ bẹ̀ wọ́n ibìkan ní sí bẹ̀rẹ̀ aṣọ àwọn àsìkò wa disaster kí ń jẹ àsìkò ní ìsìn jù kí ni social media ọ̀rọ̀ àwọn látàgbò mẹ́rin tó ti jí facebook lọ kọ́kọ́ lọ yẹ̀ kò dẹ̀ rí kan dáadáa ti sọ tàbí kó wọ́n whatsapp lóríṣiríṣi lórí kèkè ìbàmì ló dẹ̀ máa sẹ́nu bá ti kọ́ tẹ̀ lọ́nà Islam ọ̀sọ̀ pé kọ́ ọmọ chẹ́kì àwọn information kan pọ̀ ẹ́ẹ̀ wá sí kò sí tí ò ní gbásìkò rẹ̀ pọ̀ jù nínú oṣù ìyẹn kọ́ra kí ni tí ó jẹ́ pọ́ kó tú ní mọ́ ọ dáadáa jù gbé kùránù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà ní àlùwàdá gbogbo gbà tí nǹkan kan rọra gbé ìbáṣe ṣíìtì kan tí kọ́ra ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọ̀pẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ló dé ah, ẹ̀mí kí a wà ní àlọ́ ń gbogbo ká máa try láti ka ṣíìtì ká ń gbogbo gbà ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ ó ti pé ìgbà tó sùn fẹ́ parí parí kùrá ó ní bọ̀ ọ̀yá láàrin ọ̀sẹ̀ dẹ̀wò ló bí ọ̀kẹ́rẹ́ owó bẹ̀rẹ̀ wò opportunity ṣe ti pọ̀ ní wà ọba ara fóònù palasa kan gan o lè install Quran sínú ẹ̀ ọdẹ ọ̀rá agbé o tó kán lu social media péèjì kan méjì mẹ́ta mẹ́rin márùn tàná kó tó kó gbé nílẹ̀ tó tún gbogbo wọn wò tó yóò fi ọpọ ọ̀pọ̀ sánù ó fi jó dìndì ọjẹ́ mùsùlùmí padà tọgbọ́wọ́gbọ́ ah ṣebí lọ́ṣẹlẹ̀ láti ọmọ ìyá lónìí dáadáa ni tí ìbá ṣe èèyàn dáadáa kò ní béèrè kwẹ́ṣẹ̀ èèyàn dáadáa ni ó nínú lẹ́bọ̀ ń wà òun kankan ṣùgbọ́n látara orí ló ń ti ọlọ́kùnrin pàdé bọ̀mọ̀ náà rí àwọn chaati látara chaati ó ní fílìm fún bọ́n ṣe ní fílìm fún ìbẹ́ẹ̀ ló ń kórìíra ọkọ ọ̀run ó dẹ̀ ń ṣègbìyànjú ìmọ̀bílẹ̀rẹ̀ lọ ọmọbìnrin kan ní ìyàṣẹ́ ọkọ òun gbìyànjú láyé ẹ̀kọ́ kò ní rẹpẹtẹ ó ní ṣùgbọ́n tó bá ti jí kí láwọn yìí yọ́pọ̀ mi yọ́tọ̀jú lé yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe kìíní bọ́tún wọn láìkẹ̀ẹ́ mo ní tọ́ ń bí wọ́n máa ń lọ sórí social media ní ọ̀sán ọba dákẹ́ mo ní torí àsìkò tó fúnra rẹ̀ tó fi mójútó ra rẹ̀ ó ti exhaust ọgọ́rọ̀ àwọn ibi tó ti ó ti gbéra rẹ̀ síbẹ̀ tó ti a bá ti ń sọ̀rọ̀ ilé yọ́dá sí lábáṣẹ́ ilé yọ́dá sí lábáṣẹ́ ọ̀tàn yọ́dá sí ó ti wá ń fìlì wípé lẹ́bù tòun ọkọjá àtọ́kọ ohun àwọn òsì ní sàwà lẹ́yìn ọmọ náà mo ní sọ̀rọ̀ afẹ́ fẹ́ ọkọ mi lórí social media ní nínú àwọn ẹgbẹ́ ń chat lórí social media pẹ̀lú yẹn owó lọ fẹ́ choose nínú wọn kí n bọ́ bá kọ̀ ọmọ yìí pé tàkùté ni mo dẹ fún un náà smart ọmọ yìí pé tàkùté mo dẹ wọ́n ní ṣe kìí ṣe báyẹn mo ní dùn wá ní mo ní sọ́ọ̀fẹ́ tẹ̀sìn ẹ̀sìn kárí kò tó ṣètọ́ mi. Ah, ọlọ́lọ́run mọ́jà access money reduce the time rẹ lórí social media mójútó nílé rẹ mójútọ́kọ̀ rẹ bó ṣe orí rẹ rẹpẹtẹ àwọn kan ń bẹ lọ́wọ́ ọba kí ẹni tó gbé àwọn ilé kó ní kékeré nínú tó ròyìn nípa rẹ̀ torí pé kí ni ẹ̀kìláàtì rírúpọ̀ mọ́kùnrin àtòbìnrin ọmọ ìṣẹ̀lẹ̀ lórí social media tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ yọ́ ma paná imani tí bá ń paná imani ní tí ọba adẹ́dà ṣe ní hàláàlè fún ẹ kò ní ọmọ ní tó ṣe ní haramu yẹn ní ọmọ pa ọmọ ọmọbìnrin kìí kéṣì mẹ́rin ọwọ́ márùn-ún ó pe ọkọ rẹ̀ jókòó ó ń tètè ná ọkọ ọkọ wò pé àbí eré àbáwádà kí bóòlù ṣe ṣe ó lórí social media làwọn ti pàdé àálẹ̀ fún àwọn lápọ̀ntmẹ̀ kì í ti ṣèkú ló wà ó jáde wá nílùú ni wọ́n wá ọkọ̀ gbàgbé iṣẹ́ lọ bí ó ṣe jíjẹ mímu wọn òun dẹ̀ ń gba ọ ń gba olórí burúkú lálejò lórí ibùsùn ọkọ rẹ̀ ó ti wá tẹ́tán kó ju ó tó wálẹ̀ pé àà ohun tí ṣiṣẹ́ kí lọ́kọ̀ ọ̀sẹ̀. láti sọ pé sọ́jà ní ìzẹ̀rẹ̀ ẹ̀kọ̀ kan kọ́kọ́ máa take a firm position torí bíyàwó rẹ̀ ó ṣe wà lìjánná. ọ̀dọ̀wọ́ ọgbọ́dọ̀ sọ́ọ̀bù bó tẹ̀wà ìdánná ọgbọ́dọ̀ fìyàwó rẹ̀ sẹ́yìn lọ́ba adẹ́dà fi sọ pé kú àǹfọ́sẹ̀kùn kú náà ẹ̀wọ̀n àìṣọ́ tó nípa fún orí ara yín àtàwọn nínú ńlá nínú nínú nìsín kò sí pé kí a mójútó tilawatul Qur'an kò sí ká mójútó ìbáàdà kò sí ká mójútó ìgbaniníyànjú lórí dáadáa kí ni wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì wọ́n ti fi ara wọn lẹ̀ wọ́n ti tẹ́ sí fọ́ta ni àṣẹ́gbọ́n gbogbo inú ilé wọn yìí tọ̀ bàtí tẹ́ẹ̀kì raakọ ịma ó gbọ́ kọpa àti kọ́kọ́ náà kí ni kò gbọ́bìnrin pa torí pé kí ni ta ní ń darí wọn ta ní rẹ́fúrí wọn ṣetán àmì tọ́ba yẹ kọ́ bá dẹ́dà ní ń darí wọn aláwọ̀lá yá mú bí fàṣà kí ni wà kí ni ṣẹlẹ̀ láàrin wọn ṣọ́b ìfẹ́ àti kí ni ráhmà àti agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ mójútó torí wípé oṣù tí ń bọ̀ oṣù tá nù rẹ̀ oṣù àlùwàlá ni. tá a bá sàlùwàlá tí wọ́n bá tí ìgbérùn tó kí n là kọ́ sí náà ha bàrákọ́láfì àyàn náà fúlà àbíbẹ́ẹ̀kọ́ ṣàbáàlì oṣù náà fúlà ni ló fi jẹ́ pé sallallahu alaihi wa alihi wa sallam gan fún ara rẹ̀ kò sí oṣù kan tí máa gbá rẹpẹtẹ nínú rẹ̀ débi wípé wọ́n máa rò pé àbí yóò gba gbogbo ẹ̀ tán nínú ẹgbà wa kan wọ́n ní máa gba gbogbo ẹ̀ tán yóò sùn ṣàbá àdẹ̀mí lọ́yà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń rẹpẹrẹsẹ̀ntì wa táà ní ìyàwó Àìṣà ọjà làwọn àná ó ní ìyá Rasulullah gbogbo ọgbà lẹ́yìn Ramadan ní ìrí kọ́ ọmọ mójútó gbígbà àwẹ̀ oṣù kan bí oṣù ṣàbáàmù kí ló ṣiṣẹ́ lọ́sàtúnà ó ní ṣàbáyì oṣù ṣàbáyì bẹ́yìn rọ́jẹ́ wọ̀rọ̀mọ̀dá sọ̀bọ̀bọ̀ àríwọ̀sọ́lọ̀ ó tún là dáadáa oṣù tí ń bẹ láàrin rọ́jẹ́ àti rọ̀mọ̀dá gbàsọ́sọ̀ gbogbo wọn tẹ́tí tí wọ́n mọ̀ pé nǹkan kan fẹ́ jábọ̀ ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń ṣe àìsìkítà nínú rẹ̀ àdìkítà lórí kínú lórí iṣẹ́ rí kí ló fà torí wípé láti pìlẹ̀ wọn ò tí ì jẹ́ kó dún ní mára lọ́jà lọ wọn ò ṣe kí ni wọn ò gbìn kankan kí ni wọ́n fẹ́ bomi sí kí ni wọ́n fẹ́ bomi wọn nínú ṣàbá kí ló iṣẹ́ náà sàrásọ́nà ó ní iṣẹ́ rí ẹ̀dá tọdún nínú oṣù yìí dẹ̀ ni wọ́n máa ń lè gbé bá ọba àdẹ́dà gbogbo eléyìí tí ń sọ fún àyè wọ́n ń sọ important rẹ̀ fún àyè kí ni àwà sí ó ní èmi wá fẹ́ kọjẹ́ pé ńgbà wọ́n bá lọ gbé iṣẹ́ mi jábọ̀ fọba àdẹ́dà kí n wà nínú àwọ̀ kó lè bá a sì tó sallallahu alaihi wa sallam torí kò sí nínú sí arapá téèyàn fi súnmọ́ bá a dẹ́dà tó tó kínu tó tó ká wà nínú àwẹ̀ ẹ̀fìjẹ́ kí ń gbà tẹ́rù ọlọ́run ọba kan lọ́ba nínú àwọn sàbẹ́ rọ́jà láàrín sallallahu alaihi wa sallam wípé fún mi ní iṣẹ́ tí màá ṣe tó jẹ́ wípé ọlọ́run ọba sànú mi ìyàwó ní jẹ́mí níjọ́ gbé ìjà kí a máa ń wà lìjẹ́ náà òjíṣẹ́ náà sọ ní fa'alayka bis-sawm wọ́n sì riwaya fa'alayka bis-siyam àwẹ̀ gbígbàdọ́wọ́ rẹ̀ ń gbogbo gbà fa innahu la mithlu lahu kò sí nǹkan tó rí bí àwẹ̀ tí máa mú kéèyàn ní súnmọ́ ṣọ́ṣì wà ní kò sí má àwọn ọmọ onímọ̀lẹ̀ gbọ́n burú jù ọlọ́ ní dáńpọ̀lọ́ àwọn etí kan náà wọ́n wa mọ́tò lọ ó dẹ̀ kílé àmọ́tò ẹni ẹlẹ́ni tó sẹ́ra civil servant ọlọ́lọ́mọ etí tí ń dáwújọ kó tó rí Toyota kan bó ṣe wú ọ lẹ́yìn báyìí ó dẹ̀ tún takú sínú mọ́tò àwọn pẹ́sẹ́ndì àwọn à ń sọ fún wípé tí è dìde jáde kọ lọ ọ̀bẹ̀ ó ní tẹ̀sí máa jẹ́ káwọn oníwòye chánsì yẹn ni ẹ òdìdí bẹ́ẹ̀ tuntun tí ń ṣe ìgbéjáde ó ní mo bọ́ ipa ní lásìkò mi ìdẹ̀ ti torí ẹ̀ dìde lọ nìkan tí ẹni èèyàn tó gbádùn máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ọmọ onídáńkó àbọmọ onímọ̀lẹ̀ wọ́n wá sí nǹkan sí nínú Ramadan wá ní wọ́n ní kí ló dé ó ní Ramadan ló wà ń ta ayé Ramadan ló jẹ tí ìbá ṣe ti Ramadan ni bá kọ́kọ́ bọ́ra mi sí hòhò náà gbà tí mo bá bọ́ra mi sí hòhò kó fi mọ̀ pé wèrè ti wọ̀ yìí màá wá dí pẹ̀lú ẹ̀ kí ló ló ń fà tóun ò fi ṣe bẹ́ẹ̀ ààwẹ̀ Ramadan lẹ́ńtà tó bá lè ṣe báhùn iṣẹ́ tó lágbára báhùn fún ọmọ onídáńfó ọmọ àmùkó tí ọ̀rá yàn

ló fi jẹ́ pé èèyàn mú pèpè àfún gbogbo ohun tí ọba alẹ́ ọ̀dà wa fẹ́ ká ṣe torí kí ni lórí kùránù lórí kùránù torí èéfé ń gbé sínú ẹ̀gbin tẹ́mi bá mọ́ tí kùránù wá sọ̀kalẹ̀ ńbẹ̀ sínú ẹ̀mí tó wá lápa lára kí ni ó ayé yìí padà sí dáadáa torí kí ló fa wàhálà tó bá yé torí wípé ayé kùránì tó fi ẹ̀dá ló mọ̀ ọ̀gbà ẹ̀dá ọ̀mọ̀ pé ìyọnu ló kọ̀wé sí ìyọnu tó ní bọ́m̀bẹ̀ àbí kí ni àbí kọ́ padà kọ́ tẹ́rí padà tọrọ bá lẹ́dẹ̀ ò ní gbà láàbọ̀ kí là á ti tẹ́rí padà àtàwọn bá a tẹ́rí padà àti kẹfìsọ̀rọ̀ tó lè stigfà òfìjẹ́ pé ńgbà wọn ń tọ́kọ́kọ́ ṣẹlẹ̀ èsì ni orin kankan ní ọ̀la ń kọ́kọ́ ń gbariwo débi pé ó fẹ́ di pé tá à ń bá rìn nílùú wọn sọ pé máa ká mọ́ rìn nílùú mọ́ torí pé atẹ́gùn kan ó lè fẹ́ èdè wọ̀nyẹn rárá. kẹrẹkẹrẹkẹrẹ ọ̀kan omi ìtún tí wọ́n ní Ebola kò tún dá àti tẹ́ngbà ní omi ìtún ti wà lónìí látara kí látara pàtàn ọba adẹ́dà China dìde wọ́n ń kọrin tẹ́dà kan òyìn kọ kí ọlọ́run má jẹ́ kí ni man ashaddu minna quwwa ha China ti fẹ́ ó ti fẹ́ paaki àwọn western world àti America yòókù sínú history book láàkà máa kà torí bí wọ́n ṣe ń bá ọrọ̀ ajé lọ China ti ó ti ń tẹ gbogbo wọn rí àwọn náà wá ṣe tọ̀gá ní wọn lórí ọba ọba ń sọ gbogbo tó dá ó ní gbogbo olẹ̀ gbogbo olẹ̀ tó bá ti wà mọ́ṣáṣí kéèsè kó jẹ́ mọ́ṣáṣí nìkan gbogbo olẹ̀ ní mùsùlùmí ti lè fè mọ́tótó tí ò bá ti rómi tó bá láti débẹ̀ ṣẹlẹ̀ wà ń bẹ̀ fọwọ́ lé kó ṣe tẹ̀yẹ́mù mọ́ bá rùn rẹ lọ torí pé kí ni òun lòun ní òun lòun dáhùn ẹ̀sìn òun ni ẹ̀sìn kan ṣoṣo tó bá dẹ́dà yọnu sí ní fẹ́mà àti ìdẹ́lẹ̀ òun islam gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba islam ni wọ́n bí wá gbogbo ọmọ tá a bí yóò lẹ́ alẹ́sì sọ̀rọ̀ adam lérí àdámọ́ ìsìláàmù ní pé ọba dẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàárẹ̀ sí rẹ̀ ìyọnu rẹ̀ là á máa ń lé ìbínú rẹ̀ là á máa ń sá fún. wọ́n kọrin yẹn wọ́n fọ́ọ̀sì wọn jẹun nínú Ramadan wọ́n dáná sun Quran kò sí tí wọ́n ń ṣe tí wọ́n ò ṣe tẹ́lágúrú àwọn arúgbó àtọ́ wọ́n wá ń pariwo wọ́n ní ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ọ̀lẹ̀ sí àwọn ọ̀lágbára ìwọ ló lè ṣọ́ ẹ̀sìn rẹ bá a ṣọ́ ẹ̀sìn rẹ fún wa o kí ló wá ṣẹlẹ̀ ṣé wọ́n rójú tí mùsùlùmí wọ́n nìsín bàtàn ọlọ́run ọba níjà india náà ti ti ń kọ lẹ́tà sí ọlọ́run ọba àníṣẹ́ni fún wọn tọ́ra wọn lẹ́skíù kí ni wọ́n fi lẹ́skíù kò tẹ́ síbi tó lẹ́skíù o islam ti wà ní india nísìn percentage mùsùlùmí India ó ju gbogbo population Nigeria lọ wọn ò ju bí twenty percent lọ twenty percent yẹn around two hundred thousand ni wọn two hundred million wo ni wọn check population Nigeria lọ ẹ̀dá náà sún mọ́sálásí ẹ̀dá náà sún wọn ẹ̀yẹ yẹ àwọn obìnrin <laughs> tọkùnrin bá fẹ́ rí ẹ̀sìn rẹ̀ kó ṣàbòsí síyàwó rẹ̀ <laughs> kò ní rí jẹ kò ní rí mú gbogbo tí ń fi ń sagbára tó ń fi ń hù jẹ ọlọ́run kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ náà yóò rí ní o yóò máa wò lọ́kàn báyìí pọ̀tọ́wọ́ rẹ̀ ní tó ọlọ́run bá ní tọ́ bá dé òwòtò ní pé kí ni ó ní òbòbó nílò àfààfà àwọn ọ̀lẹ́ ẹnu yí ẹ bá mójútó wọn fàyínà mọ́tò zọkùn wọ̀dùn sọrùn bìdùá ìlú àfà ìkù ìdí tí mò ń fi ń pèsè fún yín tí mò ń dẹ̀ fi ń ràn yín sí torí àdúrà àwọn àwọn ọ̀lẹ́ ẹnu yín ni o máa wo ti sọkúsọ ẹnu kò sí tóbìnrin olùfẹ́nu sọ kí lẹ́ ń pé táwọn ẹgbẹ́ ní òsè níta ẹ̀já ìgbè síta kẹlọ wò wọ́n wọ́n máa wò yẹn ṣe tiẹ̀ tó ti bọ́ bá ṣe tán ní ẹ̀ńgà kò ní tá ń bẹ̀rù ọlọ́run ó bùkún yín o yóò dẹ̀ bùkún lóòótọ́ torí pé kí kí lè jíṣẹ́ lásán àtọ́là owó tọ́ ọ̀nà fáláyìn èyí tọ́ ọ̀nà fáwọn tí a ń jagun sójú ọ̀nà ọlọ́wọ̀n ọba èyí tọ́ ọ̀nà láti fi ra ọmọlúàbí kúrò lóko ẹrú àti tó ọ̀nà fún àwọn aráalé rẹ̀ ìyàwó ọmọ àti gbogbo ẹ̀ èyí tó ọ̀nà fún ìyàwó ọmọ àtàwọn aráalé torí ńgbà tí wàhálà bá dé àwọn ní kọ́kọ́ kàn ẹ̀sìn ni kátó ní bá ń pè náà ọba adẹ́dà ti là bá ṣe lò kó tó fún wa ó ti ṣàlàyé rẹ̀ tá a bá lọ tán bóòlù á ṣe pin ó ti ṣe tó o bá wo ọ̀rọ̀ ogún pínpín díẹ̀ àlàyé lòjíṣẹ́ náà bá àṣọ́lá ń fẹ́ ń bẹ̀ kúránù ló yẹjú gbogbo ẹ̀ ló fi jẹ́ pé àwọn afọ́sọ tó tọ́ bá fẹ́ gbọ́rọ̀ òun tuntun yé Islam ẹ̀fẹ̀ tá a sìn yọ rẹ̀ sí wa adẹ́dọ̀ torí rẹ̀ ah, <laughs> fi hàn wà láyà yé ilé àtàwọn àfà wa tí ìtàwọn China wà nù rẹ̀ nísìn ṣe wọ́n ẹsẹ̀ ni wọ́n fi ń kíra wọn nísìn wọn ò lè bára wọn lọ́wọ́ wọ́n mú ẹsẹ̀ wọ́n fi sára wọn pẹ́pẹ́pẹ́ báyìí pé kò dé ẹsẹ̀ ọwọ́ ló sì ń transmit ẹ̀ náà ó kù kí a máa forí ẹ̀yìn bọ̀ báyá torí ẹsẹ̀ gan ní fi lé rìn mọ́ kí ló fà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ló fi jẹ́ pé ká tó bẹ̀rẹ̀ ìmọ̀ tí mẹ́ wájú a kọ́kọ́ ṣe ìmọ́tótó náà ìmọ́tótó tọ́wà ìmọ́tótó kẹsàtòlẹ̀ istighfar ìmọ́tótó ọrẹ ìmọ́tótó àánú á bẹ̀rẹ̀ níbi tó ti yẹ ká gbé àwọn òbí àwọn òbí àwọn òbí kí lọ́ba rẹ̀ dà oníwọ̀kọ́dọ̀ rọ́bùkà aláta àrùdú ilẹ̀ ìyá oníwàbìlìwà àrídẹ́ ní ìsára asọ́mbí níjòkútọ̀ kọjá lọ. tìránà kọjá ó kọjá àlà lórílẹ̀ kí lọ́kọ́ ó ní àná àrùbùkùnmọ̀lá àlà èmi ni ọba yín tó dá yín tó lékè ọlá sọ́hánàlá ó dẹ̀ pé ọba tí ọba dá wa òkè ó lékè ọlá ni ó ìsìnrá kò sí àbúrú tó tóbi ó di ìdí ànábì ọlọ́run ọba méjì wọ́n wá ń ṣàdúrà Musa sallallahu Harun Musa ṣàdúrà sallallahu ala nabina wa alayhi Harun sallallahu ala nabina wa alayhi kò ń ṣàmì ọba ẹ̀dàdì ẹ̀sọ́ pé kàdìbò jí bẹ́ẹ̀tì dáàwà tó kò máa mo ti gbà ṣùgbọ́n kò ṣẹlẹ̀ until after twenty àwọn afá wọn wá ìkìkí ló lè ṣẹlẹ̀ wọ́n ló ní ìyá tí ìyá rẹ̀ bá ti jí ọmọ ẹ́kṣẹ́sìsì ọmọ rẹ̀ aníkọ́lọ́mbọ̀ ń sànú rẹ̀ ó bá dẹ́dà ọ̀wá fẹ́ dójú àdó àtìyàwó ló fi bẹ́ fìràwọ́nà lẹ́kẹ́ that far tòun ti bó ṣe jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba méjì sallallahu alaihi wa sallam wọ́n ṣe àdúrà ọdọ́ọdún ló ń gbà ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sàtọ́lá mọ́ ń kọrin rẹ̀ ìyá ò òbí ò òbí ò òbí ò ó ní kò sí tí máa mú kí ọlọ́run ó tètè bínú síyàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò ní dìlé rẹ̀ tó kéèyàn ṣe tí ọ̀dà sáwọn rẹ̀ méjèèjì sàábé àwọn òbí rẹ̀ ò tí gbà islam kẹsẹ̀ rí ni wọ́n wọ́n wá fẹ́ bójìṣẹ́ lọ́sà àṣọ́là lọ sókè ogun wọ́n wá ń sọ bójìṣẹ́ lọ́sà àṣọ́là mo ti fẹ́ bọ́ lọ sójú ogun àwọn mọ́ṣẹ́rìkì méjèèjì tí wọ́n bí mi ẹ wọ́n ń wá sunkún òjíṣẹ́ lọ́sà àṣọ́là ni a wọ́n padà lọ bá wọn bó ṣe pa wọ́n lẹ́kún jẹ́ wọ́n rẹ́rìn bẹ́ẹ̀ o lè tẹ̀lé mi jiade jihadi jihadi ti ẹni pé kó mójútó sallallahu alaihi wasallam táwọn ìyáyẹ̀ ò lágbọ́yé lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ àti mú ìsànfà ẹrù ọlọ́mọ ọba tó wá láti Yemen ó gbé ìyá rẹ̀ pọ̀ ní ọwọ́ nínú adabul mufrad insha Allah al a kà nínú masjid ó wá gbé ìyá rẹ̀ kàn sẹ́yìn ó fi ṣe sàwáfù kìí ṣeré tó bá mọ̀ kìí ṣe rí nígbà hajj tàwáfù nígbà hajj tó bá mọ̀ kìí ṣe rí kí ẹ̀ tún wá gbéyàn pa n tó ṣeun ó wá ń fìlì rẹ̀ ta ni ò ní fìlì irú ẹ̀ wọ́n sọ pé ká má fìlì ẹ̀ ó wá lọ bá Abdullahi ibn Umar tó jẹ́ ara ànìyàn sí ti mo ṣe fún yàrá só ti san ní tó ṣe fún mi ńgbà tó dì mọ́ Abdullahi ibn Umar ní ṣé orí gbígbin ẹ̀kan tó gbin nígbà tó fẹ́ tó ń rọbí rẹ̀ èyí tó ṣe yìí ò ti san. gbígbin gbígbin tó pín hmm, lẹ́ẹ̀kan nígbà tí ń rọbí rẹ̀ èyí tó ṣe yìí ò ti san gbèsè rẹ̀ òbí ẹsẹ̀ déyàn dúró gbàǹgbàláká síwájú wọn gbé ẹjẹ́ àtàtà àwọn òbí yẹn nù wọn iṣẹ́ rẹ̀ jàre fún iṣẹ́ rẹ̀ ò ní iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́mọba wọ́n lè dẹ́ṣẹ̀ wọ́n lè ó ṣe pẹ́pẹ́ ń fúru fún wọn ṣọ́ọ́dá tó bàbá ńlá wa ni bàbá àgbàgbọ́ Ibrahim sallallahu alaihi wa sallam wọ́n gbọ́ ipódó gbàǹgbàlá kásáwọn òbí rẹ̀ ó ṣe fún ó pé wọ́n ti wọn lórí ilẹ̀ ọba rẹ̀ torí pé kí kò sí ẹni tó juwọ́ jùsẹ̀ Ibrahim salatu nínú gbogbo àsìkò yẹn nítorí náà ọba adẹ́dà ní tí ń jẹ́ ìnira tí wọ́n kó sí kó rí bá kó ṣe lódì kó má jẹ́ bí wọ́n ṣe fẹ́ kó jẹ́ bí ìnàbírílà Ibrahim sọlọ́wọ́ ànàbírílà wà lè bó ṣe fẹ́ kí lọ́ba adẹ́dà sọ ọba adẹ́dà ọ̀sọ̀ pé kó ní bọ́rọ̀dá lásán iná di tútù torí oríṣiríṣi tútù lọ́wà tútù mí ìgálẹ̀ ènìyàn lára ó ní wá sàlámà àti tútù tí ó sèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó fún lálàáfíà ọba di tútù òyìnbó ọmọkọ wàhálà ní ìtumọ̀ tútù pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kí ni bọ́ ọba ṣe juwọ́ jùsẹ̀ fọ́ba dẹ́dà sí bẹ́ẹ̀ lọ́ba dẹ́dà ó ṣe kàńtọ́ dá nípa sí wípé kí wọ́n juwọ́ jùsẹ̀ fún wọn náà kí ló jíṣẹ́ lọ́sọ̀ àtọ́nà sọ ó ní tẹ́ẹ̀dá bá ṣe tó tó ń bá fẹ́ràn rẹ̀ kí ló ń ó ṣe kí ló bá rẹ́dà ló ń ó ṣe òun pè gbogbo àwọn màláíkà lókè nígbà tí wọ́n bá kójọ síwájú òun wọ́n sọ pé mọ̀ ń fẹ́ràn lágbájá ẹ ń fẹ́ràn rẹ̀ gbogbo tí mo dáhùn ń fẹ́ràn rẹ̀ tọ́ba dẹ̀ ẹ̀bá ń kórìíra rẹ̀ gbogbo ń tọ́ba rẹ̀ dáadáa ní ọmọ kórìíra rẹ̀ kò sí tí ó tẹ̀ fún ọmọ òdẹ̀ ní rí ni wọ́n láì olórí burúkú wọ́n tó fẹ́ pè sí fún ṣùgbọ́n ẹni tọ́ba rẹ̀ dà máa ń fẹ́ látara wípé ó juwọ́ jùsẹ̀ fún tọ́ba adẹ́dà tọ́ba adẹ́dà wá pa àwọn màláìkà láṣẹ wípé kí a máa bó fẹ́ràn rẹ̀ ń tọ́ba adẹ́dà dá kọ lẹ́nu ẹ̀ fún òlè dúró rẹ̀ kí a máa fẹ́ràn ọlọ́run wọn kàn ní mọ̀tí táwọn fi ń sára rẹ̀ ló fi jẹ́ pé tọ́lọ́wọ̀n ọba nìkan làá dún ní má iṣẹ́ rẹ̀ nìkan làá lé ìyọ́nú rẹ̀ kan làá máa lé òjíṣẹ́ náà sọ àtọ́lá ti sọ pé ẹni tó bá lóhùn ń sáàdì ẹ̀dẹ́ ènìyàn ó wójú rẹ̀ wọn nínú ìbínú ọba adẹ́dà ní òní pé tó adẹ́dà ń sí ló dẹ̀ wá tó adẹ́dà ọ̀fẹ́ ní fi wá ojú rí àwọn ẹ̀dẹ́ ènìyàn ọba adẹ́dà ọkọ̀ ìwọ̀n sí wọn ní láìkẹ́ kò sí wọn ní láìkẹ́ ṣùgbọ́n tó bá ń ṣe tọba adẹ́dà tó ń wá ìyọnu ọba adẹ́dà kọ́nà báwọn èèyàn ọba fẹ́ fẹ́ gan wọ́n fẹ́ tipátipá àti ní ẹ̀ àgbàgbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ó ṣóun ni kò ní ṣọ́ọ̀lì lọ fi jẹ́ pé gbogbo ògbà tọba adẹ́dà nìkan là á lé kí ni túmọ̀ yín ká jẹ́ abdẹ́lélà ẹ̀wù ọlọ́run ọba nìkan torí tọ́ ọba jẹ́ ẹrú nǹkan ní kínà ṣírkà ó ti sọ nǹkan ẹ̀dọ̀ òṣàlẹ̀ wọ́n ní ká fẹ́ràn òjíṣẹ́ lọ́sọ̀ àṣọ́lá torí pé kẹ́ni kò sẹ́ni tó juwọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà tó kò dẹ̀ sẹ́ni tí ọba adẹ́dà fẹ́ràn bí bí rẹ̀ nítorí náà à ń fẹ́ràn rẹ̀ tọ́rọ́ba adẹ́dà fẹ́ràn rẹ̀ látara àfẹ́ tá a bá ní sí àwa náà ó kò tiwa nínú ìfẹ́ ọba adẹ́dà láti ọ̀run pamọ́ pẹ̀lú súnmọ́. wọ́n ní ká kórìíra ń tọ́ba adẹ́dà ọ̀fẹ́ torí tí wọ́n bá adẹ́dà ń rìn pẹ̀lú rẹ̀ torí pé ẹnikẹ́ni tó bá wá ní tọ́ba adẹ́dà ọ̀fẹ́ lòun ọ̀ máa fẹ́ tó ń wípé <laughs> kọba rẹ̀dà ó ṣe tí ó ṣe ẹnìkan ò lè dúró lè ṣe tí ó ṣe ọba rẹ̀dà kọ́lọ̀wọ́ yàrá rẹ̀ tó fi jẹ́ pé àdúrà tí ní a máa ṣe ń gbogbo ìgbà ni wọ́n bá rẹ̀dà wọ́n bá rẹ̀dà tí ẹnìkan ló jẹ́ máa ṣe o tìṣẹ́ rẹ̀ sí mi lọ́kàn tìṣẹ́ òjíṣẹ́ rẹ̀ sí mi lọ́kàn tó lára fún mi tìṣẹ́ ẹ̀sìn rẹ̀ sí mi lọ́kàn ìfẹ́ rẹ̀ tòjíṣẹ́ rẹ̀ tẹ̀sìn rẹ ní ojú múmú láyà mi ò àdúrà dáàmà tí ń gbogbo àná. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبة الدنيا أما بلوم بلوم كي واشر منك á ṣọ́ra fún tí ó bá àárín wa àtọ̀bà àdẹ́dàjẹ́ a máa ṣàdúrà a máa ṣe sọ̀rọ̀ pàtó a máa ṣe pẹ́pẹ́ búrú fún látara bẹ́ẹ̀ àwọn àfáàfin sọ pé gbogbo ohun tá bá fẹ́ kí tá bá ti sàlùwà látán a sàgbé dìde Nafla Ramadan ní Ṣàbán Rajab oṣù fọmọ́ni àfọ̀rà wa mọ́ pẹ̀lú tauba pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istikfa táàrin rẹ̀ àti ọba adẹ́dàbá ti yanjú tó dẹ̀ wábìnú ọlọ́run ọba látọ̀dọ̀ ọmọ làkejì bóòlù yẹn sí wábìnú ọlọ́run ọba látọ̀dọ̀ ọmọ làkejì òṣì dáadáa sóbì òṣì dáadáa sálábàgbé òṣì dáadáa sọ́kọ tàbọ́kọ náà wà nípò ó ṣe sí ìyàwó kò ọmọ náà gbogbo eléyìí ìdínà ọlọ́run ọba ìmọ̀ akọ dí dáadáa látọ̀dọ̀ ọba rẹ̀ ọwọ́ àṣì pẹ́pẹ́ ń fúrú òjẹ́kẹ́lẹ́ yìí ṣẹlẹ̀ àà kí ṣẹlẹ̀ sọ́lá ibi tó bá wù ọ nínú ọgbà àlìjẹ́ gbàgbà wọlé sallallahu alaihi wasallam yóò fi jẹ́ wípé ṣàbáàlù ó rọrùn fún wa tó bá ti wá rọrùn Ramadan bí ẹ ń fi ọbẹ̀ ẹjẹ́ kọ́ ní òṣèré kan yọ̀rọ̀ mọ́ kó ṣe nírọ̀rùn fún wa láti gbà imanan wa ihtisaba kọ́ wá fi sábàfà bí oríire fún wa láyé bí àti gbangbàjọ́ gbẹ̀ǹdẹ̀ àìkíyàmà kọ́ mọ́ ṣe lóhun nìkan kó jẹ́ àṣẹ pípọ̀ rẹ̀ láyé àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kọjá lọ nínú oṣù àwọn náà ń bẹ́ẹ̀ wọ́n ń jẹ̀ràn rẹ̀ tọ́ kọba adẹ́dà kọ́ mọ́ fi láàbẹ̀ ìrántí wọ́n jẹ yẹn kọ́ mọ́ fi dùn wọ́n àǹkí àwọn ọmọ ẹ̀yà náà tí wọ́n jẹ́ ọmọ wọn pé kí wọ́n kúrò jù ọba adẹ́dà yóò bá tó tì wọ́n lọ́jẹ́ kí ọjọ́ jìnà síra kò ní ba ẹ̀yìn wọn jẹ́ a múra alẹ́ Ramadan ọ̀nà tágbà múra alẹ́ ni làwọn káwá múrájà bí ìgbà tó jẹ́ pé oṣù Ramadan ni káwá dàyàdé ní dàyàdé tó jẹ́ pé yóò ti ṣẹ́ wa léegun nígbò Ramadan gan bá wá dé ara ó ti wá ara ó ti di túútú àti wá dìde lóòrù fún Ramadan àti gbàwẹ̀ Ramadan bó ṣe ká gbà kò ní fi bẹ́ẹ̀ rọrùn mọ́ torí pé kí àti exhaust energy sínú kíni ṣàlán àti Ramadan ń tọ́yẹ káàkiri inú rẹ̀ àti àtikọjá rẹ̀ Islam ọ̀dẹ̀ ẹ̀fẹ́ kákọjá àlà lórí kankan wọ́n kẹ́ fákà sí ni níwọ̀ntúnwọ̀n àfihàn ní àpèjúwe ẹ̀rọ ọlọ́run ọba nínú àwọn sàádù ìjíṣẹ́ mọ́sílá àrọ̀ sọ́nà ìyàwó rẹ̀ ò mójú tara súnà islam lẹ́yìn kóbìnrin wọn máa mójú tara kó máa tọ́jú ara tọ́kọ rẹ̀ ń gbogbo gbà wá ìyàwó Aisha ara ányá wà lọ sọ fún ìṣẹ́ náà ah, lágbájá mo rí kò tí ẹ̀ mójú tara mọ́ sádà gbogbo ẹ̀ wọ́n lọ ní fúngbà tọ́kọ òun gbogbo òun ní fi kí gbogbo ọjọ́ ní fi gbà wò kò ráàyè tìyàwó ìbádà ni ah! Osman bin Mazun òjíṣẹ́ náà tó náà ní ẹ̀ lọ pè wá ọba tọ́jọ́ lẹ́tọ̀ lórí rẹ̀ ìyàwó rẹ̀ lẹ́tọ̀ lórí rẹ̀ ẹbí ara ó ní ẹ̀tọ́ lórí rẹ̀ ara rẹ̀ gan ní ẹ̀tọ́ tiẹ̀ ọgbọ́dọ̀ ṣètò olúkálukú fún ní àyẹ́bẹ̀ ó destroy rẹ̀ ọ̀gbọ́dọ̀ sí pé rárá kì áwọn lẹ́yìn náà ni àwẹ̀ náà lọ gbà títí títí tó fi ráàyè mójútó lé mọ́ rárá ó mójútó gbogbo nǹkan Islam ìwọ̀ntúnwọ̀nsí ni. lòjíṣẹ́ náà sọ́nà sọ́nà wá pa aláṣẹ wípé kó ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kò sí bá a bá ṣe ní ká dáyà dé ààwẹ̀ gbígbà nu rọ́jọ̀ tí ò ní mú ìnira wá wọnú ṣàbá tí ìnura ẹ̀ ò ní wọnú Ramadan wọ́n sọ pé súnmù mínú wọ́tùkù ẹgbà nígbà nínú rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ẹ̀dẹ̀ fi yókù amúra ọgbọ́rọ̀ istikfar tauba koran kíkà dídìde lóru ààwẹ̀ níwọ̀ntúnwọ̀nsì sadaqat ìbẹ̀tẹ́wò ìgbàláìsànwò ìnáwó sọ́mọlàkejì gbogbo nǹkan máa a ṣe gbogbo olè fún preparation fún higher one higher one wo ṣàbáyé táà bá ti ń ṣe lé táà ń bẹ lọ́wọ́ ọba pé kọba adẹ́gbà tí ó máa jẹ́ ó peléke sí ní ti dáadáa ṣàbánu wa yóò dáa ju rẹ́jọ̀bù táà bá wá gbáradì fún Ramadan Ramadan wa yóò lápa lára wa ní ti dáadáa ju ṣàbánu wa tàbá wá ṣe ìsọ̀kọ̀ọ̀nà lẹ́yìn Ramadan tá a wá dúró dédé pẹ̀lú rẹ̀ ilé ayé wọ́ wà yàtọ̀ sí bí ti tẹ́lẹ̀ ní ti dáadáa àmì ọba adẹ́dà kọ́ṣọ́ ẹ̀ ní wa tayọ Ramadan kó ṣe nírọ̀rùn fún alátìgbà kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó fi ṣe dáadáa ta ilé àti gbangba ọjọ́ ìgbé ìgbé kí a máa fún wa ilé pàtàkì gbogbo ẹ̀ láàmójútó àádẹ́ mójútó yìí níwọ̀ntúnwọ̀nsì bọba àdẹ́dà ti làálẹ̀ ló ṣe làálẹ̀ bó ti ṣe ti fi kọ́ wa a lè gẹ́ẹ̀tì ló ọjọ́ orí ògbé ọgbọ́n orí ògbé wọ́n fi sọ wípé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ọgbọ́n orí ni bá fẹ́ pa tàbá fẹ́ pa ibi tá à ń fi ń Imam Abu Hanifa ó ní tó bá jẹ́ wípé ọgbọ́n orí lọ́yẹ kí a fi gbé ni ìtọ̀gán lọ́yẹ ká wẹ̀ lé lórí ìtọ̀ torí kí ni ìtọ̀ nàjásà ṣé àtọ̀ ṣé nàjásà kì í ṣe nàjásà ìrájì lọ́nà ní ìbẹ̀lẹ̀ but àtọ̀ láwẹ̀ fún kìí ṣètò alẹ́gbẹ́ kìí sọgbọ́n kìí sọ̀rọ̀ ọgbọ́n orí tọ́bá yẹ pé ọgbọ́n orí lábẹ́ fi pé a sọ pé rárá ìtọ́ ní nàìjíríà tànà tàbá tọ̀ òun lọ́yẹ ká wẹ̀ lé lórí òjọba sọ fún ìtọ̀ kí ló fún àtẹ̀ ló fi jẹ́ pé èèyàn mú ọpọlọ rẹ̀ wálẹ̀ ní fún ṣe wípé sọ pé kó bá tẹ ọpọlọ wa wálẹ̀ fún ntòfinna òjíṣẹ́ láti láàrin sọ́nà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريتك كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريتك كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير àkọ́kọ́ àwọn ẹ̀rọ náà bá tí wọ́n tọrọ ní ìjọkù tó kẹ́yìn ó pẹ́kẹ́ bá wọn lórí ohun tí àwọn fẹ́ dáwọlé wọ́n ní ká bá tó pẹ́lọ̀ wọ́n yìí so àti àwọn jẹ́wà so wọ́n ní ká túbọ̀ ṣe àlékún ọ̀dọ̀ àyẹ̀fà àwọn tí ń rí wígbàgbọ́ tó ẹ̀yẹn jẹ́ àkọ́kọ́ tó aláàmà ń tàmàtọ́ na bìdọ́áì وعدتنا بإجابتك وقد دعوناك كما متنا أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو تأثرت به في علم الغيب عندك وبأنك أنت الله لا إله إلا أنت أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فأجبنا كما وعدتنا أو فوق ما دعوناك فإنك أنت الجواد الكريم البر الرؤوف الرحيم ذو الجلال والإكرام يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد عبد الله الله سبحانه وتعالى قم بدوا واجبا شلير له ní kọ̀kọ̀ ní gbangba gbogbo ń tá a dáwọ́lé àti ń tá a fẹ́ dáwọ́lé àti ń tí àti dáwọ́lé tẹ́lẹ̀ náà tá a ti parí táwọn àwọn retí èsì rẹ̀ mọ́sà fún wa lésì ju bá a ṣe fẹ́ lọ torí ìwọ ni gbogbo ẹ wà lọ́dọ̀ rẹ̀ mọ́sìkan gbà kan lọ́wọ́ wa ṣe gbogbo ẹ̀ fún wa má wà fi ṣe oore fún wa tí ó jẹ́ oore ẹ̀dẹ́ tí ó fi pa ẹ̀sìn wa lára pàmbá ń ṣe ní ìlọsíwájú níbi oore táyé rẹ̀ jẹ́ kí ti ẹ̀sìn máa jù bẹ́ẹ̀ lọ níbi àgbọ́yé níbi àmúlò nítorí ti ẹnìkan wà fún a ní èrè rẹ̀ láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndàlkíàmù bá foríjì àwọn òbí wa àwọn àfáà wa àwọn ẹni wa gbogbo pàdẹ̀lẹ̀ fún wọn jẹ́ kí ọjọ́ jìnà síra wọn gbogbo tí a fi tá fi rí ìbínú rẹ̀ wọ́n bá dẹ́dà bá àyà wáyà gbogbo tá fi tá fi rí ìyọnú rẹ̀ mọ́sà ti fún wa ní rọ́ọ̀mù ṣe fún alẹ́kùnrẹ́ rẹ̀ àlùjánnà rẹ̀ má fi dùn wá ṣe ní rọ́ọ̀rùn fún wa nínú ṣèṣì nínú sọ̀rọ̀ sí nínú ròrí jẹ́ gbogbo tí ó jẹ́ káríwò yóò fi rọ̀ wá lọ́rùn iná rẹ̀ yàwáyà nínú òròrí wa nínú sọ̀rọ̀ sí wa nínú ṣe sí wa gbogbo tí ó jẹ kí ara rí bínú rẹ tí ó fi dàbáhùn mọ́jẹ̀ ó ṣẹlẹ̀ sí wa lọ́lá ọ̀kan ṣoṣo rẹ̀ lọ́lá aláhàwọ̀dá wọn lọ́wọ́ kówọ́tí wa ṣáájú kí yá tó gba àwọn bẹ́ẹ̀ tó wọ́n ní àwọn ní um, nǹkan kan tí wọ́n fẹ́ rí tó alẹ́gbàá.

obìnrin ọba gbadun ọkụ ò gbádùn àwọn ọmọ náà ní gbádùn àtẹbí àtàrà ò gbádùn torí ń tó rọ̀ mọ́ àìgbádùn wọn ó pọ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ń tó rọ̀ mọ́ ní dáadáa ó pọ̀ àkọ́kọ́ gbogbo àwọn tá à fẹ́ ìrànlọ́wọ́ fún wa kìí ṣe ìrànlọ́wọ́ owó nìkan là ń tọrọ o ká má bá wa fi sínú àdúrà wọn fún wọn náà gbogbo ẹni tí ara ń ní kọba adẹ́dà kọba mú ìlera yẹn kú àwọn tó jẹ́ pé wọ́n wà ní abarapá kọba adẹ́dà kọba dóòlà wọn kó dùnlá ti gbogbo wa rẹ̀ so kan nínú àwọn ọmọ ìyáwá lóbìnrin ó tún ké gbàjáre wa pé tọ̀ tòun ṣáájú ẹni tá a kọ́kọ́ announce lákọ̀ọ́kọ́ dáadẹ̀ fi announce tẹ̀yìn yẹn ni wípé ọlọ́mọ mẹ́fà tí ò rí gbé tọkọ ti kú armala <laughs> òpó ni wọ́n ń pèrò ìhùn armala ìmójútó wọn àti tí ó bá wà tó bá rọ̀ mọ́ wọn sáàmù tó jíṣẹ́ lọ́rọ̀ àtọ́là sọ nípa rẹ̀ ó ló ṣe dèbí ẹni tó lọ sí jihad tó lọ sí hajj tó ṣe umra tó fi gbogbo òru kíhù tó fi gbogbo ọ̀sán rẹ̀ gbà àwẹ̀ yẹn ìmójútó wọn yí ah òpó ni pẹ̀lú ọmọ ẹjẹ́ amójútó kọ́mọ́tàrà kan àwa gbìyànjú lórí rẹ̀ láàdá téèyàn ó gbà lòdìṣẹ́ náà láti láǹkà lọ rẹpẹtẹ yẹn ìdínú tá a fi tètè ànáǹfì ti ọmọ ìyá wa lóbìnrin yẹn àwọn ń bẹ lọ́wọ́ ọba kó bá adẹ́dàbà dúpẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe react tí gbogbo àwọn ọmọ ìyá react àti nílé àti níta àti ní afẹ́fẹ́ àti gbogbo àti ní masjid bínà alhamdulillah o náà ní kábà ń dúpẹ́ fún kọ́ bá dẹ́dà bá ń dúpẹ́ fún but kí ni yóò bá sọ wọ́n ní tí náà bá tí ìtàn lásán ẹ̀jẹ̀ ò tí ìtàn ní èèkan náà a máa ó sì kù kọ́ bá dẹ́dà májèsẹ́ rí ó sú wa sí kọ́ máa fi rọ̀ wá láti ṣe gbogbo gbà ó sì kù ó tọ́pù báyá tọ́ jazakumullahu khair náà bí wọ́n ti ṣàlàyé fún wa yìí ẹ dákun kí a try káràn ẹni lọ́wọ́ níjòkó ìtorí arí gbogbo ẹ ṣe rí àwọn òpin kákan gádà 50,000 naira ẹ́ lọ́tọ̀dọ̀ wa ń bí káfíra lọ́wọ́ so 50,000 náà la need tó bá ti bẹ́ẹ̀ lọ àkọ́ but ẹ̀dàpọ̀ ìjọ jẹ́ ká ṣègbìyànjú yìí bàbá wa rẹ̀ nìkan tọ̀ jazakumullahu khairan tó tàbá rẹ̀ nìkan tó ní tó ká má dáhùn fóun ó gbé gbogbo ẹ̀ àpọ̀ ah, ah, so 50,000 naira ní kíákíá tọ́lọ̀ kó fi ọ̀pọ̀rọ̀ kó fẹ́ ní kọ̀ọ̀kan kó dẹ̀ má fi àdánwò ààrẹ kó má fi kàn wá kíni so ẹjẹ́ ká gúnmọ̀ jù ẹjọ́ ẹni tó bá tí ò bá mọ́ dání tó bá fẹ́ fún wa ní owó account number one mi kó kàn pè mí fi ìsẹ̀lẹ̀ ìlẹ̀lá ẹjọ́ lókè náà tó ọ̀fún wa ní 5,000 kọ́lọ̀ ń kó pọ̀pọ̀lọpọ̀ fún yóò dá fún ọlọ́kẹ̀lá máa bá rẹni tó ní ìdí fi sabilillah ok ìgbà kan lọ́kẹ̀ zero one six two zero four four six zero four GTV zero one six two zero four four six zero four ẹ dákun ẹ bá wa ra ẹ̀rọ náà báyìí lọ́wọ́ ọlọ́run tó jọ ààrẹ abdulgani gtb abdulgani abdulgani GTB 0162044604 kọ́lọ̀n kó o bu ẹni tí ara ní ọlọ́mbà káwọ̀ ọ̀nà kó fún gbogbo àwọn tó rẹ̀ ọlọ́mbà ṣàbà fún ọlọ́láfíà àwọn tí ò tí rẹ̀ kọ́lọ̀mbà yóò rẹwà jẹ̀díjẹ̀dí ni ibà ni àárẹ̀ náà ni àyíká àkàárẹ̀ tó ètò ìdọ́lẹ́ka fúlàn fúlàn kò fún alálàáfíà mẹ́rin jẹ́gbà fún ọlọ́kẹ̀ẹ́ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم látọ̀dọ̀ àwọn sisters um, wọ́n báwo lè ṣe lè dispose irun tí èèyàn bá fá bóyá tàbíá ni àbí ti abẹ́ni kí ni ọ̀nà tí sẹ́rẹ́ ní kí èèyàn fi dispose irú àwọn nǹkan bẹ́ẹ̀. sáádà kí èèyàn rí mọ́lẹ̀ tàbí kí èèyàn kí èèyàn flọ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Imam Nawawi ṣe sọ nínú ṣẹ́rí Muslim rahimahullah tawasa ó ní gbogbo àwọn àwòsáà ìdọ̀tí irun tá a fá àwọn ibi ọmọ àti gbogbo orú nǹkan báyìí a gbẹ́lẹ̀ ní àrìmọ́bẹ̀ ẹ̀bẹ̀tíọ́mà ibi ọmọ wò rọrùn láti flush ìwọ lump of flush ni ọ̀dọ̀ àwọn bí irun èékánná tá a gé ìyẹn easy láti dà sínú kí wọ́n láti flush ti. ẹlẹ́kejì ẹni tí ah, ohun tó ń kà lórí irun tí ohun tó kà lórí wọn ó ń dàrúgbọ́n lọ́wọ́ so wọ́n ní ṣe ó lè máa repeat ẹ̀ bẹ́ẹ̀ kódà ọlọ́ká náà fọ́ tíwọ́dé fàtíà ìbájẹ̀ fàtíà bọ̀ tó bá dín dàrú ní máa repeat ẹ̀ bá dín dàrú máa repeat ẹ̀ kó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn olùkẹ́lẹ́mẹ́tì láìtáàmẹ́tì ومن همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون kọmọ ṣe anything tí ìdàrúbá ti fẹ́ dé ó fàájì ọlọ́run ọba kọmọ bẹ náà bá torí ó wà níwájú rẹ̀ subhanahu wa ta'ala nínú òótọ́ wà yìí ìwájú ọba adẹ́dà lọ́wà so kọmọ sáájú pẹ̀lú àwọn àdúrà àlàyé pẹ̀lú ògbọ́nà ọba yóò lọ. now ẹni tí wọ́n ní báwo ni wọ́n ṣe lè ṣe tọrọ ìṣọ́ fún àwọn ọmọ náà tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti lè ká nǹkan ni èèyàn ọkọ̀ wọn ni tó ti lè ikhlas àti mahorbitan torí òjíṣẹ́ náà fìlà àṣọ́làm gan sọ wípé látìgbà tí wọ́n ti sọ súlà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ kalẹ̀ fún òun òun òfin kankan wá ṣọ́rí má bí bá ti súrà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ kùlọ̀lọ́ ahad flawel fẹ́lọ́pùlọ̀ lọ́nà tí a bá ti kọ́ wọn a sọ pé kí wọ́n kà tí wọ́n bá ti kà kí wọ́n kọ́kọ́ bló sọ̀wọ́ náà kí wọ́n kà kí wọ́n para wọ́n ti wà lábẹ́ ààbò èèyàn náà ó dẹ̀ ti máa èèyàn náà máa kà fún wọn àti tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàfẹ́lá tó fi máa ń wá ìṣọ́ fún àwọn ọmọ rẹ̀ méjèèjì Hassan àti Hussein أعيذكما بكلمات الله التامات من شر كل شيطان وأهمات ومن كل عين لعمات تري أجب burúkú أن ẹni tó ní ga òmà pọ́ùn ni tó bá ti rí nǹkan tó dáa tó bá rọ pé á kìíní lọ́dá bá ìyẹn ó dẹ̀ mọ̀ bàjẹ́ àdámà ti rẹ̀ ṣùgbọ́n tó bá ti mọ̀ wípé irú nǹkan máa ń ṣẹlẹ̀ sóhun nǹkan tí nǹkan ní nǹkan tó ń bá ti rù mú aburú ló máa ń gbẹ̀yìn rẹ̀ kó máa ṣọ́ra tó bá ti rí nǹkan báwọn kó máa yìí kọ́sọ́ tabarakallah ahsanul khalqin a ó máa ń bẹ fún ọba adẹ́dà ọba nǹkan báyìí láwa bàjẹ́ bíi so kí ló fi jẹ́ pé nínú ìdáyẹ̀ nǹkan mọ́sílẹ̀ Masha ma barakallahu fi ah, ọlọ́run sáà bárakà sí ó ẹni tó sọ yẹn yóò gbà dáadáa òun ló ń dá òní ṣẹlẹ̀ sí tiẹ̀ náà ṣùgbọ́n torí oríṣiríṣi láàmà ó dẹ̀ lè jẹ́ ó lè má jẹ́ di ènìyàn ó lè jẹ́ àwọn ẹ̀dá mi náà tí wọ́n wà wa àrí mùsùlùmí lára wọn àrí ètò ìṣe àrí ètò lágbọ̀yé àrí ètò lágbọ̀yé ogun bá ti jòkó àwọn náà wá bámbàmbà wọ́n máa wọ́n wà wọ́n wà gbọ́ dáadáa ní wọn àwọn náà wà gbọ́ lẹ́kṣọ̀ àwọn ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ní wọn náà àwọn náà ní tiwọn láti wá ìṣọ́ lórí gbogbo àtẹ́tàmà a máa ṣe nǹkan ọmọ wa ó lè nǹkan kébí ó lè jẹ́ pé wọ́n jẹ́ ọkàn lọ ẹ̀wọ̀n báwọn méjì ni wọ́n á sàn àti òsè tí ó lè jẹ́ òwúdùkún ìkàlùmọ̀tì láì tààmàtì ẹ̀mọ́dàbí ẹ̀kọ́tùnrin ṣẹ́rì kúlù ṣètánì wàhámàtì wà ní kúlù àìní làmà pẹ̀lú èyí òṣìṣẹ́ fún wọn máa ń gbogbo gbà ìṣáàlá àdìtẹ̀lé abúkọ̀ kan ní ẹ̀kan tó ní láṣẹ nǹkan báyìí wà ló fà ní nàbíyùlá tó bí àwọn ọmọ bàbá anabi yusuf sallallahu alaihi wa sallam kí lórúkọ rẹ̀ ó ní látẹ́dì kùlú min bábin wáhìdìn wọ́tí kùlú min àbúwábí mọ́tàfàrọ̀kọ̀ ẹ má gbọ́nà kan náà wọlé ẹgbà ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí lọ́fà gbà tí gbogbo yín bá gbọ́nà kan náà wọlé àwọn wo ló wá bí àwọn eléyìí èyí ń gan lọ́tọ̀ olè kọ́ sí wàhálà anábì ọlọ́run bá ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń tèkì precautionary measure because tinú ilé gan ti ń dá wàhálà alẹ́ ilé ìyẹn Yusuf sọlọ́wọ́ àdàbí ìrànwá rẹ̀ bí rí rẹ̀ pẹ̀lẹ́ wà àti gbogbo nǹkan ibikíbi tó bá wà attention ọmọ focus sí ó ti ń dá wàhálà alẹ́ láàrin àwọn tí wọ́n bí wọn papọ̀ kan kásẹ̀ tó má sọ aráàta so ló fi jẹ́ pé òbí yóò máa ṣègbìyànjú láti wá ìṣọ́rí fún àwọn ọmọ rẹ̀ gbogbogbà àtàwọn ará alẹ́ rẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ tí ó mòjú tó àtọ́kọ̀ òǹdọ́ páyọ̀ náà rà torí tó bá ti páyọ̀ náà rà gbogbo tó bá ti tọrọ lọ́gán ọba adẹ́dẹ́ ó tètè máa dá lóhùn ṣùgbọ́n tó ń ga ọba páyọ̀ ọlọ́run ọba tí máa ń ṣe kámakàmá ọba adẹ́dàá ó lè fi àwọn ọmọ yìí tàbí àwò kó fi ṣe pàṣán fún nígbà tó bá dá láàmú pẹ̀lú wọn òun náà tó bá sákásáká tó padà sí kíni ìpè ha lọ́wọ́ ló fi jẹ́ pé ǹjẹ́ yẹn kọ́kọ́ máa ṣe lò tó bá fún wọn lóúnjẹ kan make sure pé halal lórí lòun fún wọn jẹ kó ṣe tẹ́rẹ́tẹ́rẹ́ kó dẹ̀rọ̀ra mọ́ kọ́mọ́ pọ̀ ọbẹ̀ tàbí pé kọ́ ọ lọ sọ pé òun wá àrà mú ọ sábọ̀dọ̀ satisfy àwọn alcohol lọ lára bí ẹ̀tọ́ bá ní bẹ̀lọ́n tí kọlọba adẹ́dà south barika kọlọba ọba akọba tọ́jú ilé àtọ̀nà wa àtọ̀nà wa wọ́n ní ọkọ tí ó ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba adékẹ́lá ó sì wá ń ẹ̀ǹkọ́rẹ́jì ìyàwó rẹ̀ bákan náà lórí ojú ọ̀nà tọ́lọ́run sọ wọ́n ní ṣùgbọ́n ìyàwó òun máa ń kágara kódà ó máa ń rí ohun tó kọ́ ń ṣe gẹ́gẹ́ bí àṣejù ó ti ní wọn lára kó fi wọn lẹ̀ pẹ̀lú ọlọ́run so pé ìmá gbà ní ẹ̀dùn ìgbàna ó túnlẹ̀ pẹ̀lú ìfìyànlẹ̀ pẹ̀lú ọlọ́run kìí ṣe ní pé kéèyàn ìyànú rárá ọ̀dà bí ti méjì ti ẹ̀yàn kò ọkọ bá jí ó lè jẹ́ ọkọ fẹ́ ṣe wọ́n fẹ́ kí rákà mọ́kànlá tàbí rákà kankan tó mú wá háwà kan ló fi yan rákà kan wọ́n máa ń sọ pé kíyàwó òun táwọn jọ kí pọ̀ ìjà kankan kan torí ńgbà títí ẹ di pé kọ̀ọ̀kan wọ̀n kọ́ mọ́ fara ní ọmọ ọlọ́mọ torí àyíṣe mú lórí mú lọ́rùn wọ́n tún wá tún dìde wọ́n tún wá gẹ́gẹ́ bí agbègbè kan lẹ́kọ̀ọ́ mọ̀gbọ́n kan gbogbo láti rí àwọn oníwèé àwọn oníwèé rẹpẹtẹ inú justice easy kankan yẹn wọ́n fẹ́ kí nǹkan wọn jẹ́ pápápá ọ̀kan nínú àwọn ọmọ àyà tó bá ti tó bá ti fẹ́ léèdì irun tó bá ti ka fáṣí àtàn kẹ́ẹ̀ẹ́yà ẹ̀yìn sọ́ọ̀tẹ̀ yóò máa fà lọ yé àṣẹ́kù ìdìbò sí lára wọn.

Báwọn akíwọ̀n tàwọn ẹ̀sẹ̀ ń dàlàyé fún. Bàṣírà, n tó difficult láti ṣe jù, onídáwà. Òun dẹ̀ ní irú wá òjò ìwà ń já nìyẹn n ti ń fa wàhálà sí ibẹ̀ ládùúgbò rẹ̀. Why because? N tó difficult láti ṣe jù, òun ni kí kọ́ máa ní kéwù, kọ́ máa ní nǹkan, ọmọ kéékèèké wọ́n smart wọ́n ṣe kí ní ṣùgbọ́n o lè rí téèmì attention wọn pọ̀ lọ ibi tó ti kọ́ nígbà yóò ti pọ̀ sí omi yóò ti pọ̀ sí omi lóbi jẹ́ pé nínú iṣẹ́ tó difficult jù láyé oní teaching ó bí ṣe pé ó jò náà ó jò fún wọn dáwò ó mú orí ó kọ fún wọn dáwò ó ṣe oríṣiríṣi náà torí pé kí ni tí wọ́n lè tètè tó lè arrest attention wọn nìyẹn kéèjì pé lásán ni ó rí je jẹ́gà adam abdullahi ni lórí rahimahullah wasa ọ̀gọ̀rọ̀ awọn dọ́rùsì ní ìta ma ń ṣe wá já láti fi ṣe kí láti fi de ẹkọ tí wọ́n ti kọ yẹn wọ́n fi dé mọ́lẹ̀ tó tó bá ti fi dé mọ́lẹ̀ fún ọmọdé <laughs> ọ̀kan nínú àwọn ọmọ ya. most teachings yẹn òun ló fi kódà ẹlẹgbẹ́ mẹ́lẹ́tìlì ni náà wọn kọ́ adẹ́lẹ̀ bọ̀ eré ló ti kà so àwọn òbí àwọn ọmọ complain pé gbogbo ṣùgbọ́n alhamdulillah ẹ̀ ń tọ́ appreciate àwọn ọmọ rẹ̀ náà jẹ́ ìjọ wà ní kí ó yí á òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o torí àwọn nǹkan gbọ̀rọ̀ àwọn nǹkan míì tí wọ́n ti fi kọ́ wọn lórin tó ń bá ń gbọ́ tí wọ́n ń kà ó ti kó ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan jọ tí ó ṣe àtúnṣe fáwọn ọmọ o só táwọn ọmọ bá ti ń kọrin yẹn bí kà máa sọ fún ọmọ yìí pé sórí nítorí ọkọ báyìí tó túmọ̀ sí ni nítorí ọkọ tí àwọn ọmọ ìyá àwọn ọmọ náà lẹ́ni pé ẹ̀ẹ́ tó ń tí wọ́n ń gbà lérò ni ẹ̀hẹ́ ó pàtàkì tíjà ó ní ọkọ jẹ́ fún ìyàwó rẹ̀ ó tẹ̀sílò fún rẹ̀ nígbà míì ó mú díẹ̀ but opportunity bá wà ó ṣe ní pípọ̀ ọ̀rọ̀ àmà àdíẹ̀ díẹ̀ àjẹ́bẹ̀ tọ́ọ̀bá tọ́ọ̀bá tẹ́lá tọ́kọ́ jíṣẹ́ náà sáà ó ní lọ kúntà fọ́dọ̀ gọlízọ̀ nǹkan dàn fọ́dọ̀ mi

ọdẹ ọba sálámà lẹ́yìn mọ̀hálà ọba kíhùn tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ àtúbọ̀ ṣe sáré kó lọ rìpọ́ọ̀tù mọ̀hálà òjíṣẹ́ náà fọlá àtúlà ọjọ́ ń olùkàlùkù náà ti kéèsì ẹ̀dára rẹ̀ ọ̀yá wà bẹ̀ ẹn tó mú bùkátà gbọ́ ọ́ àbẹ̀bẹ̀ ẹgbẹ́ ń kàwé pé wọn sáré wá kírun náà ṣùgbọ́n a bá wà láàrin àwọn ẹgbẹ́ wa àwọn ẹgbẹ́ wa tó jẹ́ pé ẹ̀há tàbí òfin tẹ̀júwìdì àwọn kìlá <laughs> ìyá mọ̀ ìbá sí ìsìnráta ìbá sí ìsìnráta ìbá àbábá gbogbo ẹ̀ lọ́bẹ̀ ó fẹ́ ká gbogbo ẹ̀pọ̀ lórí òyìnbó ọlọ́pọlọ sáàmà ó fẹ́ demonstrate ọmọ bá lọ ṣùgbọ́n tó bá wà láàrin àwọn tó jẹ́ pé a ní tù wọn náà ni èyí ò ga basira ni hikma ni sọmájókòó fẹ́ ṣe tẹ̀ṣẹ́wù ìgbẹ̀yìn ọwà láàrin ọwá ló bá ní lẹ́yìn tẹ̀ṣẹ́wò kó tó sálámà àwọn tí ẹjọ́ máa ń bára yín ṣerú èèyàn tàbí ọpẹ́rẹpẹtẹ lórí sùjádà débi pé wọ́n fẹ́ máa fọ́n gbá wípé àbí ó ti tán ni àwọn tí ẹgbẹ́ ìjọra máa ń ṣe ìtẹ́jọ́ pé ẹjọ́ jọ́dọ̀ ẹlọ́sẹ̀yìn ṣùgbọ́n ilẹ̀ pé àṣẹ mú wọn lórí mú wọn lọ́rùn

fẹ́ kí èmù olókè pàtí àti ọ̀dẹ̀kẹ̀ ń bá agbákára bàbá bàbá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan lọ́ba sálà mọ́ ní àwọn lábá wa wọn ò ní wọn ò ní kà wọn ò mọ̀ ju wọn lọ ní gbọ́dọ̀ sọ náà ní àwọn èdè yìí jù ọ̀dẹ̀kẹ̀ tẹ̀bà tí wọn lè gbé bákára lójijì kì í dẹ̀ ṣe ẹnìkan kí ni wọ́n á sẹ̀kún ní ìtù kí lọ́ọ́ sẹ̀kún ní ìtù

àìrìnjìnà aláìrámù pé ọ̀kẹ̀rẹ́ ewu ní jẹkún ní ìsọ́lá torí ìjọba owó ní jẹkún ó kọ́kọ́ fún àkókò ẹ̀gùn ewu o nínú ọ̀rọ̀ ní ẹ ti ẹ̀rọ mi ni ẹ mọ̀ ọ̀rọ̀ àtìrà ẹ engine yẹn ó tẹ̀kìní dáadáa torí ọ̀rọ̀ àyà rẹ ni wọ́n rí ní rírè tó jẹ́ pé òun náà ó yanjú má wàá fi wàdùwàdù rèé tó o bá fi wàdùwàdù rèé yóò fi ń tọ̀fẹ̀ kí ni tọ̀fẹ̀ <laughs> inú ilé ni olólìdìrún nínú ilé yẹn ọ̀rá ní ohun ìgbúrò ìyàwó ẹ̀yìn ohun lọ́wà tó ń kírun lọ́wọ́ awọ́ ẹ̀yìn níjọ́ kan ọ̀rá bá ẹ̀rọ tó dé ìwòsẹ́gbẹ̀ kàntíyìn ọ̀rá ní ọba bùsẹ̀kún mo ní bóyá ṣe nǹkan tó ní ṣe excuse wo lẹ́fẹ́ máa fún mo báyìí mo ní rárá ẹ̀mí ṣe ó sùn lọ ní mu ó ní sọ́ra tí máa ṣe kò sóhun ní mọ̀lẹ́ but funnily kò sí tíra kan tí mẹ nínú bookshelf àfáà yẹn tíra tí ó nínú búṣẹ́ tọ́bẹ̀ tó gbogbo mọ́sídì kò sí tíra kan tí mẹ́mẹ́ tọ́mọbìnrin yóò lè kà kìí fi pé tí ò lè kà tí ò lè sàlàyé rẹ̀ ló ń tẹ́lá yìí wọ́n rè lé dáadáa wọ́n rè kọ́ mo ní bá sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ó ní <laughs> wàhálà wo ni mo fà báyìí nígbà ọ̀sà mo ló ní wàhálà rẹ̀ pọ̀ ìwọ ohun ẹni kú wà abilé rẹ̀ òun ni wà abilé rẹ̀ bó ni wàhálà rẹ̀ ti pọ̀ kọ́ wà àjọsì wà àjọsì ni o tó o bá àjọsì òní lè rí rè ṣé bó ṣe ní ìgbèjú rẹ̀ orí nísì tó bá lọ sí lẹ́yìn ẹ̀ ń kọ́ ọ̀kan inú ọmọ ya ọmọ ń jáde báyìí ọmọ ń jáde ọmọ àdìjọ́ kan wà bá àṣẹ ìgbé ọ̀pọ̀ orí rẹ̀ kọ́kọ́ dàrú kó wọn padà rí kí lẹ ní ọba lè padà rẹ lóòótọ́ ó tó wọnú ló ń kọ́kọ́ wò pé iṣẹ́ nílé òun ní ìjà music àwọn erotic music oríṣiríṣi yẹn lọ́gbọ́n kí àwọn òun jó táwọn ọmọ náà láàgùn ó ní ọ̀dà irú circumstance báyìí kí ni kóhun ó ṣe

ayé fi wẹ̀ èyí lọ́lọ́wọ́ bá mọ́ tí ń ṣe ọrún ò lè jẹ́ ní ẹgbẹ̀ta ò lè jẹ́ ní kankan lójú lọ́ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ìyàwó àgbà pé ẹ̀ ẹ̀wọ̀n ọ̀ma tó ti rẹ̀ wàhálà àwọn òbí mójútó wàhákùnrin àwọn ṣe gbogbo ẹ̀ pẹ̀lú olóyìn ṣe gbogbo bọ́bá ṣe rí wá lèyìn ó gbìyànjú lórí rẹ̀ ẹgbẹ̀lẹ́ yóò mú kankankan tó wá lọ́rọ̀ mú kankankan tó bàjẹ́ yóò kò jù tó tó ṣe lọ tó bá ti wá rọ àfarabalẹ̀ wá tó súnà ọba àdẹ́dà bẹ́lọ́wù tọ̀wọ́n mọ́ra báwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá fún kífún ti là lóyìn iṣẹ́ lọ́sàn àfún náà sọ̀rọ̀ kífún ti là dẹ́rù ọlọ́run bá bá wọn tí kú bá dé lórí ilé ìṣẹ́ ẹ̀fẹ́ sọ tí ó bẹ̀rẹ̀ a ní ah, ọlọ́run ó forí

wọ́n pẹ̀ fún program láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ni innal hamdalillah nahmaduhu wa nasta'inu ó ṣe gbogbo ẹ̀dùn wọn salatu wa salamu ala rasulillah ọdẹ lọ ó lọ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé ó bá kíní lọ ọba dáadáa lọ èyí ní ìsìn pàlóńgbò lẹ́ ń jó ló ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ torí kúnkún Ah, ọ̀pẹ̀ lórí sùjádà ọ̀ kọba adẹ́dà kọba rọ̀ wọ́n ẹ má bínú òkèsí fà ń bú yín àbítọ́ bá adẹ́dà bá bá yà rọ̀ wọ́n kọba adẹ́dà bá rọ̀ wọ́n tí wọ́n bá rọ̀ ah, ó sì fi wọ́n gba kí oníwájú òjíṣẹ́ lọ́sọ̀ àtọ́lámù kọba adẹ́dà bá rọ̀ wọ́n torí rírọ̀ wọn ni ó túnú lé wa sí òun ni ó dẹ̀ tún àwùjọ wa sí òun ó tún lé ayé sí kọba adẹ́dà máa rọ̀ wọ́n kọ́ wa jẹ́ káwa náà appreciate torí appreciation wa pàtàkì náà. àwọn ní bàbá tí kò ṣe ojúṣe rẹ̀ fún àwọn ẹbí rẹ̀ bàbá yìí iṣẹ́ tó ń ṣe ó náà ń pè iṣẹ́ agency náà so tó ń tí bí ò sí wá sójúṣe rẹ̀ fún àwọn ọmọ fámílì àtọmọ àtìyàwó yìí bàbá wa tún ní wọ́n lára pẹ̀lú àwọn ìṣesí tó tó máa ń ṣe pẹ̀lú iṣẹ́ ìgbé ká gbowó lọ́wọ́ àwọn ẹ̀ká wà fún wọn nílé pé ká gbélé fún èèyàn méjì àbí nǹkan gbogbo àwọn nǹkan wọn pálapàla báyàn so ó máa ń kó embarrassment bá àwọn family nígbà míì kan wà fọlọ́pàá mú ara ti bóyá ìyàwó ni bóyá àwọn ọmọ ni so àwọn ti wà lẹ́mí ó ṣe díẹ̀ iṣẹ́ yìí wọ́n ní àwọn gbójú báwà báwọn nínú ẹ̀rí so kìí sí kó bóyá wọ́n tẹ̀ ń ṣe iṣẹ́ tí wọ́n ti ṣe táwọn bájú láwọn gbọ́njú bá wọ́n bẹ̀rẹ̀ oṣù ìbéèrè wa ní wípé kò mójútó ìyàwó àtọmọ ó tún kó nira bá wọn táwọn ilé pàátì so pàápàá jùlọ sí ìyá àwọn tó lè yẹra fún bàbá yìí rárá wọ́n máa ṣàdúrà wọ́n máa bẹ́ lọ́n fún wọ́n dẹ̀ máa ṣe wá tuntun wọ́n dẹ̀ máa fún ní àkàrà ó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀yà kan six good years ló fi pa ìyá ìyàwó rẹ̀ jù ìyàwó wà nínú kọ́ọ̀pù alhamdulillah àwọn tí wọ́n wà lágbègbè wọ́n jẹ́ àwọn tí wọ́n lágbòóyé àgbọ́yé tí mo ní kìí pé wọ́n jẹ́ brothers nìkan o wọ́n máa ń tó yẹ kí ó jẹ́ ojúṣe àbáṣepọ̀ wọ́n wò pé hmm, ọmọkùnrin ló ti dìdàkudà tó tún ti wá yẹra yìí àwọn ò máa wo ọmọbìnrin yìí níwọ̀n wọ́n ń gbìyànjú tí wọ́n fi ń àsìtì ọmọbìnrin yìí òun ló fi ń mójútó ra rẹ̀ ló dẹ̀ fi ń mójútó àwọn ọmọ lẹ́yìn àwọn four or five years torí wọ́n advice ìyàwó kọ́ máa ṣàdúrà fún kọ́ máa ṣàdúrà kó ló fẹ́ lọ lẹ́yìn ọmọ bíi márùn mẹ́fà látara kúrò ọ̀rẹ́ àwọn bíu ṣinṣin náà ṣinṣin náà ti ṣe ẹ̀kọ́ níyà náà ló kó sí lórí ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ìgbà tójú rẹ̀ wálẹ̀ tó ṣe kí ní ọwá padà wá ọkà jẹ́ ń padà wá náà ìyàwó ní kíní kóhùn oṣù wọ́n ní kó pè kó ṣe wà sí tó bá ṣe wà sí fún lórí pé òun délé di ọ̀nì ò gba responsibilities rẹ̀ kó dẹ̀ ṣàkáǹtì fún báyìí báyìí báyìí báyìí gbàtẹ́ ìsojú ṣe tẹ́ lọ tá àmọ́bí tẹ́ lọ èmi gan ò mọ̀ wọ́n torí wọ́n jọ pawọ́ pọ̀ ni báyìí báyìí báyìí báyìí ni wọ́n ṣe àṣe báyìí bẹ́ẹ̀ àṣe báyìí bẹ́ẹ̀ àṣe báyìí bẹ́ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ báyìí ní ìsìn ní o ó bú sẹ́kùn mi ó bú sẹ́kùn mi ìyẹn gan lọ́lọ́run wá fi ṣe sábà bí tóun náà ti wá tọ́ wá ní àgbọ́yé pé á ó ní wọ́n kọ́ ń lẹ́kọ̀ọ́ so <laughs> ó wá rọ̀ fún arábìnrin ilé ní pé àṣejù tó ń fẹ́ wọ̀ tọ́wọ́ fẹ́ ṣe anything báwo ni ká lè ṣe máa alákàrọ̀ pé báwo ni ká lè ṣe máa ẹ̀dọ́ pé tẹ́lẹ̀ àṣẹ ni bí ìgbà tí wọ́n wà ní báràkì náà mọ́mí báwo ni ká lè ṣe ṣe ẹ máa bá ara ẹ mọ́ sí nípa rẹ̀ kì í ṣe orí bíbẹ́ lóògùn orí fífọ́ tó bá ti dé èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ó ṣe sùúrù ni fọ̀rọ̀ máa ọba adẹ́dà kí ni hálù ṣẹ́rìí kí ni táàfìyànjú rẹ̀ tó jẹ́ yí pé àwa ní gbùgbà ọlọ́run ọba lára rẹ̀ yóò wà ní bíbà pé adé ti dàmí lóògùn náà jẹ́gẹ́ mi náà kúkú pọ̀ lẹ́yìn tààrà láà mùsùlùmí èsì mùsùlùmí èsì báwọn

sí ìyàwó mi ṣùgbọ́n obìnrin tí ọkọ wa mẹ́fẹ́ yìí mùsùlùmí ni but kò kí lo jilbab so ìyàwó yìí wá ń pààyàn eh, ok ìjáàbù náà kọ síbí ẹ̀ẹ́dọ́ kọ̀ọ̀kan lẹ́wọ̀n máa ń dùn sọ ìjáàbù náà kọ síbí ẹ̀ẹ́mọ́ eh, ó tó ń wé bèèrè tàbí ó ń wé scarf sọ́mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú ilẹ̀ ṣe sọ ó ní bàbá mọ́ nínà àwọn ọkùnrin gẹ́ ní wàhálà ọ̀ ó ní bẹ̀rẹ̀ sí erí dámọ̀ dúró yìí àwọn èta rẹ̀ ọ̀ kó lọ́mọ tó wà nù lé tó ń bojú tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbìyànjú bọ̀tí elégèlè ení lówù tí tó wà ń ta lówù why because ó yìí bẹ lára tiẹ̀ náà ó ń bẹ lára rẹ̀ kò lè ṣe gbìyànjú lórí ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí lé ìyẹn wá bẹ̀rẹ̀ sí láà oríṣiríṣi òfin ó bẹ̀rẹ̀ rí láti láti tẹ̀lé òfin rẹ̀ yìí èyí tó lè wà nílé tí ń bá máa ní ìsinmi àti kìíní òun <laughs> kò tí ẹ̀fẹ́ rí ní ẹ̀wò ìyẹn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó kún tó fi ní pé ọ̀rọ̀ sáníà fẹ́ bẹ̀rẹ̀ ìṣèyàwó kejì ẹ̀sìn ni tó ní obìnrin lára kìí ṣe nísìn láti ayé àwọn sàárẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lọ́ làwọn afáà fi sọ wípé má wàá tún fi kún nira yẹn pẹ̀lú bó ṣe ṣe títí tí bá ṣe ń sọ yìí òkè lọ́wọ́ ni wọ́n ti máa gbé jù lọ́nà wò tọ́ba ti di pé baálé ilé ó ti pẹ́pẹ́ ń fúrú fún ìyàwó wọ́n ra lé ìwọ́n ra tọ̀ ń ṣe gbogbo ẹjá jáde ẹjá ṣe kíní ìyálé ilégó ti máa béèrè pé sáfẹ́ gbàlejò ni yọmọ béèrè pé ah sáfẹ́ afẹ́ gbàlejò ni tó ní gbogbo pẹ́pẹ́ fúru tẹ̀ ti ṣe tẹ́lẹ̀ yìí ẹ̀fẹ́ dání síwájú ní kẹ́ẹ̀lẹ́ bá àrílẹ̀ tútù tẹ̀ so ọkọ náà lè sọ pé tọ̀ àdámọ́ ọkùnrin náà ló fẹ́ ṣe wà ó yẹ ni tí àdìtú ọ̀rọ̀ ní tí wọ́n jọ ń sọ fún àwọn bọ̀ níbi yìí yẹ rẹ pé ẹ̀tọ́ mi ni ráìtì mi ni òpó tí mo bá fẹ́ ni mo lè ṣe nínú ilé mi èmi mo láti kí ni wọ́n rà kẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ ni lóòótọ́ bọ̀tù ó ní responsibility sí wọn náà gbọ́dọ̀ ṣe fún wa gbogbo àṣírí ọkọ̀ tí ń tí ń bò tẹ́lẹ̀ yóò wá máa àárí pọ̀tù ọkọ rẹ̀ mọ́dẹ̀ fọwọ́ di fún mọ́ nínú ìfẹ́ ẹgbẹ́ ọmọ kí ló fà gbogbo nǹkan tí wọ́n ti jọ ṣe pa àwọn ẹ̀lẹ́gbẹ̀ mọ́lẹ̀ àmọ́sù wọ́n ní tí ìtọ́jú tí òun bá sọ tinú òun inú òun ò lè wà àwọn ọmọ ní wíìgì tó fẹ́ máa gbé kárí fún ẹ̀ tí òun ò lè gbé wíìgì check Islam ò gbá láàyè lò tó ń bá túra lẹ̀ ọkùnrin tó bá rí òun ló fẹ́ ẹ̀dàkù níbi tí ọlọ́run kẹ́hùn dé pẹ̀lẹ́ wa wọ́n ní ìbákìlá ọ̀fẹ́ tó ní ti ẹ̀kọ́ fi ṣe torí tọba adẹ́dà ni bẹ́ẹ̀ ni bọ̀tọba adẹ́dà ni wọ́n fẹ́ ká dúpẹ́ fún orí tá a bá ṣe mọ̀ ní bẹ́ẹ̀ tó wọ́n bá wá dúpẹ́ ìwọ mọ̀ wá tún ṣe aburú tó jẹ́ pé yóò tún wá bà ẹ mọ́ sí ìdí bí wọ́n sọ ah, ọkọ ó ní olóòtú wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ ṣé ó make sense ká ihò kan gbẹ́ ihò kan ká fi bí mi ṣó make sense ó ní ara mo ní òkè torí mo fẹ́ ṣe àwọn kejì ọ̀fẹ́ ìdàgbésẹ̀ ayé ilé ó gbé níbi tí ó ti rọ̀ lọ́rùn kù ló ṣe wá onáfẹ́ wá wálẹ̀ and uh, most cases gẹ́gẹ́ bí àbúbọ́ra àjòsàn ó àwọn gan-an àwọn dáwọn ọjọ́kùnrin àwọn gangan ni wàhálà ti bẹ̀ẹ́nu kiri why because ọgọ́rọ̀ ọgbẹ́ sí ilẹ̀ Yorùbá ń bí bí ẹrú ni wọ́n ka ọmọbìnrin kún bí adìẹ tẹ́ǹkan sí sínú àpò ń bọ̀ bá nídìí rẹ̀ láti pàjẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ mẹ́ntálítì yẹn lọ̀gọ̀ọ̀rọ̀ náà gbé wọnú ìròyìn ẹ̀sìn lórí obìnrin tí wọ́n bá kàn sọ páwọn alágbọ̀ọ́yé wọ́n kàn kílèmù rẹ̀ ní tí ń bẹ nínú yẹn ó sì máa ń jẹyọ lẹ́kọ̀ọ̀kan this is the bitter truth. ló fi jẹ́ ó ní ibi bùkátà sí pé kárìsẹ́ẹ̀tì kárìsẹ́ẹ̀tì kìíní ọmọ àyà wa ni wọ́n à ń fẹ́ àlìjánná fún wọn adẹ̀gbọ́dọ̀ fà wọ́n pẹ̀lú rẹ̀ pẹ̀lú làákàrẹ̀ ọgbọ́n àtòyè kìí ṣe gbogbo nǹkan náà láàjẹ́ kí wọ́n mọ̀ ń gbà lè torí wípé tí wọ́n bá máa ràn kan bí ẹ̀mí wọn bọ̀gbẹ́ but á gbé pẹ̀lú pẹ̀lẹ́kùtù tí ó fi jẹ́ wípé tí wọ́n bá ń gbé ohun gbígbóná bọ̀ iceblock láti pàdé rẹ̀ kí kọ́mọ̀ tó òpóná sí kó tiẹ̀ fi kó mú wálẹ̀ díẹ̀ kọ́mọ̀ rẹ̀ làwọn sàkọ́ àmọ́ èyí tó ọmọbìnrin ilé rẹ̀ wípé báwo lòun ṣe fẹ́ handle situation yìí pẹ̀lú ọkọ wọn kí ni kéètì wọn tààsọ iná ọmọbìnrin tó fẹ́ fẹ́ tọkọ fẹ́ fẹ́ kò ìlò hijab kò kí lo hijab ọmọbìnrin tí ọkọ yẹn fẹ́ fẹ́ kó wá dítèlè ọmọbìnrin yẹn kó ṣe wá sí ọmọbìnrin kó wá dítèlè fún bàkádàrà tí màá máa sọ fáwọn sọ́sà tí wọ́n ní ọ̀fẹ́ ọkọ̀ ọlọ́wọ́ sí ọlọ́wọ́ sí bọ́lá bá kádàrà pé yọ̀fẹ́ yọ̀fẹ́ sẹ́yìn ọ̀lọ́lá yọ̀fẹ́ wá kọ́ ipa nínú rẹ̀ ní ìkópa tó jẹ́ pé kò ní bá àárín rẹ̀ àti ọkọ rẹ̀ jẹ́ tí wọ́n ká padà bọ́ sí fanima tí ọba bọ́ sí má kò ní di wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ṣègbìyànjú má bọ́ sí má ẹ̀yin náà ní gbádùn nínú ilé ọkùnrin nù ìṣesí wọn pé à òun ni òjẹ́ gbọ́gbọ́ sí òun ó mú tiẹ̀ náà nínú gbogbo àwọn tó yẹ kọjá ní nítorí nínú àbí sẹ́kùn wọn lọ jáde ní bí tí ó ti bẹ̀rẹ̀ kí nínú kó pa ní ibi rẹ̀ lílá bọ̀ kó o ti bẹ́ lọ́wọ́n bá wípé kọba adẹ́dà gbogbo tí ó fi ṣe ààyè aṣíwájú kọba adẹ́dà má sọ wọn kọba adẹ́dà má dẹ̀ tẹ̀ẹ́rì pẹ̀lú rẹ̀ kọmọdẹ̀ bàárín ìwọ àtọkọ rẹ̀ jẹ́ kọ́ wá jẹ́ kí ètí ń bọ̀ kó ṣe ní sábàbí oríire fún òun náà àti gbogbo má fi sínú dọ́à làṣẹ́kù kọ́ba ń sọ̀rọ̀ lùwà kọ́lọ́ba yáàrì yáàrì àǹtí kí ló dé tẹ̀ fi borí ṣe ní mùsùlùmí ni mùsùlùmí ni ókè kò ṣe wá sí orí bíbò fún kó ṣiṣẹ́ lára rẹ̀ ń tá a sọ yìí kò rọrùn but pẹ̀lú dọ̀á kó bẹ lọ́wọ́ ọba pé kọ́ba adẹ́dàá ó fóun ṣe ọlọ́run ó fò ṣe náà. kọ́mọ̀dù wo wípé torí wọ́n borí yẹn obìnrin náà lè lò yẹn náà àti skills kó sápamọ́ sórí ìdí ìyẹn ń tóun náà ò fẹ́ láti fi fight kọ̀fẹ́ kó sókè jù tẹ́lẹ̀ ní pété àbàtẹ ẹ̀jọ̀ pọ̀lọ́ ṣé bó ẹ̀jẹ̀ tó lẹ́yìn a kó ṣe lórí rẹ̀ kọba rẹ̀ rà fún ṣe. ìlàkùnrin um, tí nẹ́fìlà tí ẹ fi kọ́ pé ta bá dúró lẹ́yìn àṣùbà lóhun fi yọ ó ní òun wá jòkó ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáhùn láàmú bóyá ń dùn àbí nǹkan òun wá yípo padà sí ládàá ti bọ́ lọ́wọ́ Ah, òun ò mọ ìgbà tó ń yọ, òun fẹ́ dìde níbi tó ń wà fún òun wò tó ti àbí kò ti yọ sí ọgbọ́mọ̀ lọ́wọ́. Ọgbọ́mọ̀ كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل الأزواج والبيت كما باركت على إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة